حدثنا سعيد بن أبي مريم سعيد بن سعيد بن أبي مريم قال أخبرنا محمد محمد بن جعفر بن أبي كثير قال أخبرني زيد بن أسلم عن عطاء عن يسار عن ابن عباس أنه أتاه رجل فقال عن عطاء عن عطاء عن عطاء بن يسار عن ابن عباس أنه أتاه رجل فقال إني خطبت امرأة فأبت أن تنكحني وخطبها غيري فأحبت أن تنكحه فغرت عليها فقتلتها فهل لي من توبة قال أمك حية قال لا قال تب إلى الله عز وجل تقف على حية تقف على السكون أمك قال أمك حية قال لا قال تب إلى الله عز وجل وتقرب إليه ما استطعت فذهبت فسألت عن ابن عباس نعم. فسألت ابن عباس لما سألته عن حياة أمه عن حياة أمه لما فقال سألته لما سألته عن حياة أمه فقال إني لا أعلم عملا أقرب إلى الله عز وجل من بر والدة من بر الوالدة باب بر الأب حدثنا سليمان بن حرب قال حدثنا وهيب بن خالد ابن خالد عن ابن الصبر عن ابن الصبرمة عن ابن الشبرمة عن ابن الشبرمة قال سمعت أبا زرعة عن أبي هريرة قال قيل يا رسول الله صلى الله عليه وسلم من أبر قال أم قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أباك حدثنا بشر بن محمد قال أخبرنا عبد الله قال أخبرنا يحيى ابن أيوب قال حدثنا أبو زرعة عن أبي هريرة أتى رجل النبي صلى الله نبي الله صلى الله عليه وسلم فقال ما تأمرني ما تأمرني فقال بر أمك قال قال بر أمك ثم عاد فقال بر أمك ثم عاد فقال بر أمك ثم عاد الرابعة فقال بر أمك باب بر والديه ثم عاد الخامسة ثم عاد الخامسة فقال بر أباك ثم عاد الخامسة وقال بر أباك نعم. باب بر والديه وإن ظلمه حدثنا حجاج قال حدثنا حماد عن حماد هو ابن سلمة عن سليمان التيمي عن سعيد القيسي عن ابن عباس قال ما من مسلم له والدان مسلمان يصبح إليهما محتسبا إلا فتح له إلا فتح له الله بابين يعني من الجنة وإن كان واحدا فواحد وإن كان واحد وإن كان واحد فواحد وإن أغضب أحدهما لم يرضى الله عنه حتى يرضى عنه قيل وإن ظلماه قال وإن ظلماه نعم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إنت سواج فلا لا يتأسف راو لوري حقونك وأدب إليه تأكي مسلميوني نويقو تأكي رايبي تأكي باوين ياسي lọ́nà tó dáa téèyàn náà fi gbádùn ìgbépò èèyàn pẹ̀lú àwọn èèyàn àwa ní àdìsẹ́lẹ̀ kẹrin alimami Bukhari rahimahullah wọn gba àdìsí wa gbọ̀nà tí wọ́n ti gbà á títí tó fi lórí Ata ibn Yasar ona gba alátọ̀dọ̀ Abdillah ibn Abbas radiyallahu anhuma. أنه أتاه رجلا فقال إني خطبت امرأة فأبت أن تنكحني وخطبها غيري فأحبت أن تنكح فغرت عليها فقتلتها فهل لي من توبة قال أمك حية قال له قال تبيد الله عز وجل وتقرب إليه ما استطعت فذهبت فسألت ابن عباس لما سألته عن حياة أمه فقال إني لا أعلم عملا أقرب إلى الله عز وجل من بر الوالدة أني أني كواب عبد الله بن عباس أنا أقول يونس أتي ọwọ́ ni inni khatabtu imra'atan mo bóbìnrin kan sọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ fa abat an tankahani ṣùgbọ́n kọ̀ láti fẹ́ mi wa khatabaha ghayri ẹlòmíì tó yàtọ̀ sí mi wá bá sọ̀rọ̀ fẹ́ kó n fẹ́ fẹ́ fa ahabbat an obìnrin yìí wá fẹ́ ọgbà láti fẹ́ onítìn fa ghirtu alayha owó wa mú mi sí ọmọbìnrin yìí pé èmi ló yẹ kí n fẹ́ kò yẹ kó jẹ́ ti ẹlòmíì faqataltuha tí mo bá fi ṣekú pa obìnrin yìí. fahal li min tawba ǹjẹ́ mo á lè túbá mi ó sì jẹ́ àtẹ́wọ́gbà bí lórí pípa tí mo pa ọmọbìnrin yìí. قال أمك حية انسي يا رم بلاي لاي قال له اني قال ابن عباس واني تب إلى الله عز وجل توبا رنكو هذا صوت الله باتوغا توغبانغبا وتقرب إليه ما استطعت وما فوان كانت تجي سدا دا دا دا دا واتي السماء لدي وابوتي سلاغ ورامات فذهبت فسألت ابن عباس عطاء ابن يسار ونين وقدا لو ابن عباس تركوا عطاء ابن يسار ونلقوا ريوا وقدا لو ابن عباس مواب بليري لما سألته عن حياة أمه إتري توفي بليري نقوى سيارة ولا يابي السلاي فقال ابن عباس إني لا أعلم عملا أقرب إلى الله عز وجل من بر الوالدة èmi ọmọ iṣẹ́ kan o ìdí ni pé wọn ọmọ iṣẹ́ kan téèyàn lè ṣe tí ó jẹ́ iṣẹ́ tí ó lè múni súnmọ́ lọ́ǹtọ́ gàtọ́ gbangban bí ṣíṣe dáadáa sí ẹ̀ ẹgbàá wáyé ó jẹ́ ìgbàá wá kan tó kún fún àwọn ẹ̀kọ́ eléyìí tó ṣe pé tí mùsùlùmí bá ṣe àmúlò rẹ̀ àlékún ìlọsíwájú yóò bá nínú ẹ̀kọ́ tó ti ní nínú àwọn ẹ̀kọ́ yìí alákọ̀ọ́kọ́ òun náà ní pé ìsìláàmù fi mà wá wípé téèyàn bá ní obìnrin fẹ́ èèyàn ọba sọ sàn án wípé mo fẹ́ fẹ́ ọ àbùkátà ká máa pẹ́ gidi àbùkátà ká máa bàṣìkò kama máa múra ẹni lọ́rẹ̀ báwa jọ wà lọ fá lórúkọ pé à ń wò wá ara wa ni à ń sọ ìṣesí ara wa wọ́n bí cid à ń wò bóyá wà wọ́ bara wọn mu tàbá wa rí i pé yóò mú àjẹ́ pé ń gbaná láti sọ̀rọ̀ àfẹ́ra wa eléyìí tí máa mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọkùnrin kọ́ máa bẹ pẹ̀lú ọmọbìnrin lórúkọ pé à ń wò wá ara wa fọdún márùn-ún mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ. kò sí gbìyànjú ti lè fẹ́ràn èèyàn tó tẹ́wàá dán máa wà bẹ́ẹ̀ fún ọdún gbọ́ọ̀rọ̀ yìí lórúkọ pé á padà fẹ́ra wa ṣùgbọ́n ní báyìí à ń ṣọ́ ìwà ara wa ni à ń wò bóyá wà wọ́ bara wọn mu kéèsì mọ́ ìyára yín fún ọdún kan méjì mẹ́ta mẹ́rin jù bẹ́ẹ̀ lọ kí àwọn nǹkan tó lọ́wọ́ bọ̀ fẹ́ kọ́ mọ́ ṣẹlẹ̀ yóò ṣòro púpọ̀ nítorí pé àkókò ìgbà tọkùnrin bá kọ́ lóbìnrin tóbìnrin yẹn bá wù nǹkan tí ọkọ máa ronú nípa rẹ̀ tí ìbá ṣẹni tó níbẹ̀rù ọlọ́run tí èsì ṣe pé ròmọ lesekese lẹ́sẹ̀kẹsẹ̀ lọba wà lórí ẹ náà ni pé ọ̀nà wo ni màá fi ráàyè di ara re. á sì rí i pé obìnrin náà ìgbà tí ọkùnrin máa kó pàdé rẹ̀ tóun náà tó ń wò pé yóò padà fẹ́hùn òun náà máa wá gbogbo ọ̀nà tó ń lè fi fà á mára tó ń fi lè dùn nínú ní tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa fúnra àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọ́n kọjá gbára wọn. zina ó máa wá ṣẹlẹ̀ lóríṣiríṣi lórúkọ pé tí n bá dunnú tí n bá gbà fún kó bá mi ṣe zina yóò padà gbé mi jù sílẹ̀ yóò wá ẹlòmíì lọ nígbà tó sì jẹ́ pé ntẹ́mi kọ̀ fún pé kò ní rí ṣeun iná lẹ́lòmíì ọmọ fi lọ tí wọ́n fi fojú rẹ̀ mára ó jẹ́ pé ti bàjẹ́ náà tí gbogbo àwọn ti dún ranù kí ni tó burú tó náà join the queue táwọn ọjọ́ máa ṣe ránu so àwọn náà ti mà pé lọ́pọ̀lọpọ̀ gbà irú àwọn ọkùnrin báyìí tó bá ti kọjá gbára obìnrin ó lè jẹ́ pé yóò máa bá sùn lọ́pọ̀lọpọ̀ yóò máa bá ti ránu ṣerégbè láì má yé ìgbà ó ṣeéṣe kó yíwọ́ ó ṣeéṣe kó má yíwọ́ ṣùgbọ́n ní gbogbo ìgbà tá à ń ṣèranu náà wọ́n á máa gbàyànjú lóríṣiríṣi lọ́nà tí ìranù àti ìbàjẹ́ yẹn tí òfin ní doyún nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n náà ti mọ̀ pé àṣemẹ́sẹ̀ làwọn ń ṣe ìbàjẹ́ làwọn ń ṣe àwọn òṣìṣẹ́ kọ́ hàn sẹ́nìkan irú nǹkan bẹ́ẹ̀ ti ń ṣẹlẹ̀ torí ẹ̀ kíkan bára wọn sí ránù wọ́n máa lo àwọn oògùn kóògùn eléyìí tí ò ní jẹ́ kó yún dúró lára ẹ̀yìn sáláì rí àwọn ẹlòmíì tó bá ti bára wọn lò ṣe lóbìnrin ọmọ mu rombo lórombo bí ẹni tí sùn rẹ̀ ń ṣe lójú ọ̀nà àti ba ohunkóhun tí ìbálòpọ̀ yẹn lè bí jẹ́ ẹ̀rí pé bẹ́ẹ̀ ni ọmọ lọ bẹ́ẹ̀ ni ọmọ lọ. wọ́n sì máa ń ká ǹsẹ́yìn à ń boyún jẹ́ kò rán tọ́mọ tọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa tí ó dà tọ́lọ́wọ́n bá bá wọn kádàrà wípé tó ń ti bẹ́ẹ̀ ṣe lòògùn tó tó ń ti bẹ́ẹ̀ ṣe gbìyànjú láti boyún jẹ́ tó ọmọ eléyìí ọ̀wà ayọ̀ bẹ́ẹ̀ bá rí tó di bá kété oyún ọ̀wà ayọ̀ tóyún bá yọ tán wọ́n mọ̀ á pé bóòlù ti jẹ́ wọ́n máa sọ pé tọ̀ ọlọ́run ló kádàrá ọlọ́run tó kádàrá wípé kó o lóyún ẹyẹ ọlọ́run ló kádàrá pé kí ọjọ́ tí wàá kí wọ́n bá ń lò fún ṣẹ̀ríà tí obìnrin yẹn tó bá gbà tàbí ha wa ni'ma ẹ tètè ṣègbéyàwó pápápá kí gbogbo kó ń bẹ obìnrin ọgbà ọlọ́run ni wọ́n fẹ́ wáyàwó tẹ̀ síwájú torásìkò tẹ́nìkan sọ pé ǹṣe náà láàrin ọ̀pọ̀lọpọ̀ táwọn ṣetán láti. ó ní mọ́bóbìnrin kan wọ́n bá sọ̀rọ̀ fẹ́ obìnrin yìí wá kọ̀ ẹ̀kọ́ kejì nìyẹn tí ọkùnrin bá wo obìnrin kí ni tó fẹ́ máa gbé pamọ́ kí ló fẹ́ máa sọ́nù wa rẹ̀ tó lọ́ọ́ fẹ́ mọ̀ tó bá wù ọ́ sọ́kọ̀ gbà tí ò bá wù ọ́ sọ́kọ̀ gbà nítorí pé gbogbo ìgbàsíkò jẹ́ yẹn delay tactics tó máa ń lò kí máa padà já sí aburú náà ní lọ́pọ̀lọpọ̀ nítorí pọ́kùnrin ó ṣeéṣe kó jẹ́ pé ńgbà tó bá ti rí tí wàá ń ṣe tíkọ́tíkọ́ tó sọ pé òṣè àbó òṣè yóò wẹ́ lómi síwájú yóò sì má fi tó rí wà nítorí pé máa ń ṣe ra rẹ̀ lọ́pọ̀lọpọ̀ yóò máa tan ra jẹ ó lè máa wò ó pò ń lò ń dáa ju gbogbo èèyàn lọ kò tí ẹ̀ sẹ́nìkan tọ́lọ̀ ń dáa tó dáa tó sẹ́rù wọ yìí tó ti pẹ́nu rẹ ó tóbi dorí lọ sẹ́rù rẹ ló wọ́n wá sẹ́rù wọ yìí tó ti pé no size in London oníbàtẹ́sẹ̀ rẹ ló wọ́n wá fọ̀ ó tiẹ̀ wo kì í ṣe pé ó wo inú rẹ kàn ti tóbi jù ni ẹ̀rọ àwọn obìnrin tí wọ́n máa tẹ́ra wọn dànù tí wọ́n máa gbéra wọn fẹ́ sí ayé lóun náà tó ṣe pé tá a bá gbé sórí àtẹ́ táwọn ẹni tó mọ pátánì èèyàn yà tó bẹ̀rẹ̀ sí ẹnu ya pátánì tiẹ̀ náà fún ara rẹ̀ ọ̀bàlẹ̀. ìfẹ́ ó wù mi kò sí wàhálà ń bẹ̀ tó bá ti mọ̀ pé bá kò jẹ́ tí ò sì wù ọ sọ pé kò wù ọ ọlọ́run ọkọ sí eléyìí tí ọ̀bọ̀ ọ̀la yóò ṣe fún un obìnrin yìí kàn ẹ̀kọ́ nù. nígbà tí ti bá sọ̀rọ̀ fún tóbìnrin sọ pé òun obìnrin ti wà ẹni tó ṣe é pé ẹlòmíì lè wá bá sọ̀rọ̀ kún fẹ̀fẹ̀ káwọn obìnrin wa pọ́n lọ kíì sára o àsìkò tí iná ọjà obìnrin máa jò àsìkò tí ọ̀pọ̀ ni nítorí pé àsìkò kan wà nínú ìgbésí ayé obìnrin tó ṣe pé yóò máa wu gbogbo èèyàn láti fẹ́ gbogbo èèyàn máa dù yóò di àdùfẹ́ ṣùgbọ́n tí ó bá So tí ọba ṣọ́ra tí máa fi gbogbo wọn soge tí ń fi gbogbo wọn tí ń fi wọn pegi ní tí ó padà ṣẹlẹ̀ òun náà nìkan yóò di ẹni tó dilẹ̀ ó dilẹ̀ yóò padà di ẹni tó ń fi ń bẹ àwọn èèyàn yóò padà di ẹni tó ṣe é gbé ẹni tí ọba padà fẹ́ ọ ó lè kó ń fẹ́ ọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ń kẹfẹ́ sílọ̀ lára rẹ̀ torí pé àsìkò gbà tí iná ọjà rẹ̀ ń jó ọ̀gbà. Oh, láti ṣe ìyàwó fẹ́nìkan náà àwọn tó láwọn fẹ́fẹ́ fẹ́ o ó ti wá di àpàtì fẹ́nìkan kan ò wòsàn ẹ̀ka mọ́ àsìkò ìgbà náà ńlọ wọn wọ ẹni tí ó sàfẹ́ ọ fẹ́ ọ àmọ́ fẹ́ ọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí máa bí ọ̀pọ̀lọpọ̀ ti jẹ́ pé ilé obìnrin kìí gbé èso ilé obìnrin kìí gbé èso tó bá wò kójú rẹ̀ ń dán látàrí pé òun tó ń wò pé ìwọ lọ wọ́n sáti fàtìkò ṣòfò lọ́yẹ̀ ọ lẹ́nu ó rí i pé kò ní pẹ́ kò ní dínà tẹ́kẹ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní fàbàmù kò ní pẹ́ kò ní dínà tọ́padà dẹni tó ṣe kọ́ para títì ẹ̀kẹ́ rẹ̀ ibi kan máa jìn lọ sínú ni tí ó dàbí mọ́tò ilé tó ṣe pé mọ́tò mi ọ̀ dàbò tó wá nídìí bọ́dí fìlà kó tó di pé gbogbo ẹ̀ tún ṣe déédéé padà so bẹ́ẹ̀ náà nínú orí táwọn obìnrin kún àtíkè táwọn kún gbogbo ẹ̀ táwọn fíìlì gbogbo ẹ̀ bí lọ́ọ̀lẹ̀ bí lóòkè lọ́jọ́ gbogbo wàhálà tó ní lọ́wọ́ kò ti lọ́kọ̀ rẹ jẹ́jẹ́ tó bá tiẹ̀ jókòó sí di mìíràn tó ń lo body face àbí face pillar tó ń fi fílì ojú rẹ ọkọ̀ gan padà sọ fún pé bí mo ṣe rí ọtí mo fi fi ọ ti tẹ́ mi lọ́rùn gbogbo eh, face pillar tó ń lo yẹn kò sí tí mo fẹ́ fi ṣe subhanallah torí kò ti débi tán lọ torí di eléyìí báyìí ẹlòmíì bá sọ̀rọ̀ ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ mẹ́wọ̀n kí esi pé ńgbà tẹ́nìkan bá ti wá bóbìnrin sọ̀rọ̀ tóbìnrin bá ti ní kọ̀tí òun lọ́rùn ẹni gbogbo ẹ̀yin tẹ́ wá jọkùnrin tẹ́ ti mà sí tẹni àkọ́kọ́ lẹ́wàá dẹyẹ sọmọbìnrin ẹ̀ka ẹ̀ mọ́nà ọba sọ̀rọ̀ akọ́rí ń bẹ fún ẹni tí ò lẹ́kọ́ kan yóò máa sọgé ni yóò máa tẹ̀ra rẹ̀ ẹ̀dá kan ìpìlẹ̀ ẹni tó nà bá fẹ́fẹ́ kó nà lọ nítorí kó ṣeéṣe kọjá pé ń tó rí lára eléyìí tí ò fi wù kò ní rí irú rẹ̀ lára ẹlòmíì tó ń nà bọ̀ ní tí ó jẹ́ ó lè fẹ́ ni ó rí lára rẹ̀ torí délé ẹ má ẹ má lé àwọn èèyàn jìnnà sọmọbìnrin tí ń wọkọ nítorí kíkọ bá ti gba tiyín nítorí pé àìgbà tiyín kò túmọ̀ sí pé kò ní gba tẹlómi bẹ́ẹ̀ náà lóbìnrin àsìkò gba tí ẹnìkan bá bọ̀ sọ̀rọ̀ tí wọ́n sọ pé kò wù ọ́ má ba má ba àǹfààní rẹ̀ jẹ́ lọ́dọ̀ obìnrin míì kọ́ máa sọ kékeré ni amadu mi sọ̀rọ̀ ṣé náà ni wọ́n á fẹ́ gbà fún ẹ̀ ẹ́ ṣe nǹkan kan náà ọ̀tọ̀ọ̀tọ̀jọ́ ni tí wọ́n bá sọ yìí pé kọ̀tẹ́ wọ lọ́rùn ó lè tẹ́ lómi lọ́rùn torí di eléyìí báyìí ni ló ṣe túmọ̀ sí pé kò sí wàhálà nípa pé ìǹfíọ́ kẹlòmíì náà lọ wà ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tó lò wọ́n fẹ́ nìkan ọgbà fẹlòmí arábìnrin yìí ọgbà fún ẹlòmíì ó sì gbà láti fẹ́ léyìí túmọ̀ sí pé òmìnira gbọ́dọ̀ wà fáwọn èèyàn níbi owó mi àbọ̀ owó mi. tọ́ ẹ sì rí i pé ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọbìnrin yìí ẹni tó wù láti fẹ́ ńlọ́wá lọ́gbà fún ẹnìkan òwú pé kọ́ fẹ́ràn ọwá obìnrin ọgbà fún tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ká má máa dé àwọn ọmọ tiwa náà má lé ká máa sọ fún pé èmi ni màá mọ́kọ wá fún ọ ní sì mú ọkọ tó ṣe pé yóò wù ọ wá ẹ jẹ́ kó máa yín kó fọwọ́ ara rẹ̀ fẹ̀fẹ́ ní tó bá wù láti fẹ́ nítorí kò ní ọ̀bà gbé kó má bàjẹ́ pé ojoojúmọ́ ẹjọ́ ni wọ́n máa kó wá báyìí nítorí pé ńgbà tẹ́nìkan bá fọmọ rẹ̀ lọ́kọ ìsinmi ló fẹ́ ní o tẹ bá lọ fọmọ fẹ́ni tí ò wú ọmọ kò sí tàbí ṣùgbọ́n ìgbà ní retí bora ẹ sì ní rí ẹ̀dọ̀fi lórí òróǹro ẹjọ́ ni wọ́n máa gbé wá ni wọ́n máa lọ́mọ bá ní ní nu ẹni tó ń fẹ́ sẹ́ni tó wù ọ́ ó wù mí wá ló mú wá bẹ́ẹ̀ ni mi mo mú wa, ọtí ọlọ́run ọtẹ mi lọ́rùn ẹ fún so kò ní máa gbẹ́jọ́ bú kan wá bá yín lọ́la pípẹ́ ẹ ah, láti jọ́ tó ń ti fẹ́ kíní kan à ah, ojú rẹ̀ ọ̀fọ́ náà tó fi sọ fóun ló wù ọ́ ṣé àwa la fi fún ọ túláàsì àbá àlàlà bọ̀ ọlọ́run tó náà lè máa dáhùn fóun ló sọ kó wù ọ́ tó ní téèyàn bá máa jẹ kéé pààyàn lórí ní téèyàn bá máa jẹ kéé pààyàn lórí ọlọ ṣe sùúrù sùúrù náà nìyá rẹ ṣe lé ọkọ tó ẹ lẹ́nu ọ̀rọ̀ yàtọ̀ sí kọjá pẹ̀yìn lẹ mú wa ọmọ ọ̀dọ̀ mi ni ọmọ tí mo kọ́ lẹ́kọ̀ọ́ ni ọmọ tí mo kọ́ ń fẹ́ ni ọmọ tí mo ṣe ń kí ni à ṣé ìwọ ọmọ bí òṣìṣẹ́ tó bá fẹ́ àwòrán òkúkú máa bí òṣìṣẹ́ ọkùnrin wa ní owó owó wa ṣe mí Owu ìyẹn gbọdọ máa ń ná owó rẹ̀ nàkúnà nítorí pé owó ńṣe lọ yẹ ká máa lò ó lágbọn àwa síyàwó wa owó lágbọn àwa sáwọn ọmọ wa ká fi máa dáàbò bò wọn àmọ́ ní tó jẹ́ kó tó fẹ́ kì í ṣe ìyàwó rẹ̀ àṣejù lélẹ́yìn bí kọ̀ọ̀kan máa lọ títí kó róbìnrin kan kọ́ ọ pé ah tọmọ yìí bá ti gbà láti fẹ́ mi yóò wù mí púpọ̀ ó wá rí pípẹ́ lómi ló pè lọ́ba dá lóhùn kí ni ọmọ wa rún ọ kò yẹ kó ọjọ́ nìkan kan lóhùn àfẹ́mi nìkan à ṣé ìwọ sọ pé ọfẹ́fẹ́ ni ìwọ sọ pé ọfẹ́fẹ́ kò sì sọ fún ọ kó ń gbà láti fi ọ wọn kàn sọ ọrùn ọmọ àánú ni òun ọmọ ọ kò rí ọ owó kí wọn lọ fẹ́ sọ pé ń ṣe ọ owó kí wọn fẹ́ sọ pé ń ṣe ọ torí ẹ ìyẹn jowú ẹni tí ò sí lábẹ́ ìkápẹ́ èèyàn owó ńṣe lọ́yẹ kọ́ lọ sí agbọn ìyàwó ẹ ńṣe lọ́yẹ kọ́ lọ sí agbọn àwọn ọmọ rẹ lóbìnrin kìí ṣe pé wọn á máa owó rẹ ńlòkulò lórí obìnrin olóbìnrin tí ò sí nǹkan tó pọ̀ pọ̀ pẹ̀lú ẹ̀ arákùnrin yìí olówó sí òun o kí ló dé tó gba tèmi tó fi wá gba tẹlómi ni mo bá pa ó ló ń pa ọmọbìnrin yìí nítorí kò gbà láti fẹ́ òun kàkà kọ́ má jẹ́ ìyàwó fún òun kò sì ní jẹ́ ìyàwó ẹni tó gbà láti fẹ́ hmm, yọ lọ́kọ tiẹ̀ lọ́kọ̀ yá mu subhanallah ẹ owó ẹ owó àdánù péré ìtumọ̀ sí pé àṣejù àríkúndá ahọ́kangun ó ti wà látọjọ́ tó ti pẹ́ àníyàn gba láti fi ọ yá ló fẹ́ mú ọ lọ pààyàn síbí Ọlọ́run bá ti léwọ̀ pé ká pààyàn kọtọ pé ká pààyàn torí ẹ̀ Ọlọ́run ní wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq ẹ ṣe kú pa ẹ̀mí tọ́lọ́run bá ṣe kú pa rẹ̀ léwọ̀ wọn ṣe kú pa ẹ̀mí tọ́lọ́run ṣe kú pa rẹ̀ léwọ̀ lọ́nà tí ọ̀tọ̀ tó gbá lọ fẹ́ pààyàn sí èèyàn ọ̀gbà láti fi ọ̀kí lọ fẹ́ pa sí torí ẹ̀ ó lọ ń ṣe kópa o nítorí súnmọ́ ń bì ó náà ní pé ńgbà tó pa tán gbé àwọn mọ̀lẹ́bí obìnrin yẹn àwọn wọn sọ pé kí wọ́n bá wọn pa wọ́n gbà láti gbowó ẹ̀mí rẹ̀ wọ́n gbà láti gbowó ẹ̀mí ìyẹn àwọn tó kú àìsí mà pínpín àwọn mọ̀lẹ́bí àti iye kan àti ìbátan wa àwọn alábàáṣe tí wọ́n máa ń san díyà fẹ́ni tó bá ṣe kú pààyàn tí wọ́n bá san wọn kì í báyàn san díyà àmọ́ àmà pa tíyẹn bá máa mọ́ pààyàn ìwọ ló san díyà rẹ̀ nínú dúkìá rẹ̀ torí al-aaqila la gbogbo àwọn alábàáṣe alábàtàn iye kan alábàáṣe wọn kì í báyàn san díyà àmọ́ àmà pààyàn torí délé ìwọ ló san ó súnmọ́ kọjá pé lè jì ṣẹlẹ̀ wọ́n sì súnmọ́ wọ́n jẹ́ pé wọ́n ṣàmójúkúrò fún pé àwọn ò ní gbowó ẹ̀mí ẹ sì má bàa wà pa àní gbowó ẹ̀mí ẹ má bàa wà pa. ọwọ́ wa sọ́dọ̀ Abdullahi bin Abbas ó ń bi léèrè pé fàhálì ẹ̀mí ń tẹ́wọ́ ǹjẹ́ tí mo bá túbá ọlọ́run àlegbà túbá mi bí. ìdí tó fi wá béèrè nítorí pé túbá ti ń béèrè nísìnyí yéé ṣe ti pé lọ́dọ̀ mọ̀lẹ́bí ẹni tó ń pa títú bá ti ń béèrè òun náà ní sí ọlọ́run ọba ẹlẹ́dàá o nítorí pé nínú pípa àyàn haqqun mushtarak ó wà láàrin rẹ̀ mushtarak bayna àwọn ẹ̀tọ́ yẹn ó ti di ẹ̀tọ́ láàrin ọlọ́run àtàwọn ẹ̀dá ẹ̀tọ́ fún ẹ èèyàn wọn tí wọ́n pa lórí ẹni tó pa tó bá jẹ́ pé màmá pa ni ẹ̀tọ́ wọn fẹ́ni tí wọ́n pa lórí ẹni tó pa òun náà ní kó àwọn náà lè tọrọ kíkẹ́ kí wọ́n bá wọn pa. wa man qutila mazluman faqad ja'alna li waliyyihi sultanan fala yusrif fil qatl innahu kana mansura gbogbo ẹni tí wọ́n bá pa nípa àbòsí èèyàn rẹ̀ èèyàn rẹ̀ tọ́sẹ́kù lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fún lẹ́tọ̀ láti bá gbẹ̀san ó fún lágbára láti lè bá gbẹ̀san ṣùgbọ́n kò gbọ́dọ̀ pààyàn pàkópa o èèyàn kan ló pààyàn èèyàn kan náà lápá èèyàn mẹ́wàá ló pààyàn àwọn mẹ́wàá wà lápá à ní pààyàn ọgọ́rùn torí pé ìka tó bá ṣẹ̀ òun náà lọ́ọ́ bá gé tẹ́lẹ̀ yìí bá yé wa àjẹ́ pé ọ gbọ́dọ̀ pààyàn pàkópa nítorí èèyàn kan tán pa ẹ gbọ́dọ̀ pa ju èèyàn kan lọ àmọ́ tó bá ti pé ẹni tó ṣe kú pa ju èèyàn kan lọ gbogbo ẹni tó lọ́wọ́ ń bẹ̀ náà lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pa wọ́n tó bá yẹ kí wọ́n máa máa pa ni tí wọ́n sì pa nípa àtọ̀tẹ̀ tí tí wọ́n sì lò láti pa tó túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni níta gbàlérò nípa àwọn fẹ́ pa pẹ̀lú àwọn májẹ̀mú yìí wọ́n sì kú pa so ẹ̀tọ́ tẹ ní fún èèyàn yín tí wọ́n pa lórí ẹni tó pa nígbà tó bá ti pé wọ́n ṣèèṣì pa ni ó náà ní kẹ́ gbowó ẹ̀mí rẹ̀ owó ẹ̀mí rẹ̀ náà lọ́gọ́rùn-ún ràkúnmí ọgọ́rùn-ún ràkúnmí yẹn àwọn ẹni tá a pè ní àlàákílẹ̀ àwọn ni wọ́n bá yẹn sàn àmọ́ tó bá yẹ pé wọ́n máa má pààyàn náà ni ẹtún lẹ́tọ̀ọ́ péyàn ẹyin tí wọ́n pa lórí ẹni tó pa ipe ẹyin ọ̀fẹ́ kí wọ́n bá yín pa ẹni tó pé èèyàn ẹyin ṣùgbọ́n kó sanwó ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ díyà tún mughalladha yọ jẹ díyà eléyìí tó ṣe pé afúnni agbára ó yí ìbàjẹ́ torí nínú rẹ̀ wọ́n ní kó san ràkúnmí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú ràkúnmí ọgọ́rùn-ún nù rẹ̀ yóò jẹ́ aboyún ràkúnmí fi butuniha awladuha táwọn ọmọ wọn bẹ nù wọn ọmọ wa kà ní. so ó ṣeéṣe kọjá pé wọn ti yanjú eléyìí nítorí pé nínú òfin ẹ̀sìn Islam èèyàn lè pa yẹn kọ́ lọ bẹ́ẹ̀ o táwa pé yẹn o ti pa o ti pa àpagbé nìyẹn gbogbo sẹ́yìn bá ti àṣegbé ni àṣegbé ń bọ̀ tọ́wọ́ sọ pé eléyìí ti jẹ́ àṣegbé ní tẹ́lẹ̀mí kan wádìí ní ìsinmi pé sọ́lọ́wọ́n forí jì kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ tọ irú ìtànàbẹ Muhammad sallallahu alayhi wa sallam tó fún wa nírò nínú hadith nípa ẹnìkan nínú àwọn tó ti síwájú wa ipò sekú pààyàn mọ́kàndínlọ́gọ́rùn tọ́wá ni kí wọ́n fi olùmọ̀ hàn tóun fẹ́ ṣe béèrè lọ́dọ̀ rẹ̀ pé sọ́lọ́n ó forí jùn àbí òní forí jùn tó á lọ fi sílọ̀n sílọ̀n tó á lọ fi hàn. tó wá ṣàlàyé fún un wípé mo ti pààyàn ọgọ́rùn-ún dín kan sọ́lọ́n ó sì gba tútú bá mi ọlọ́run ní forí jin irú rẹ̀ yìí o lọ́ba tún pọ̀ náà lọ́ba fi pọ́gọ́rùn kó tó wá di pé wọ́n folù mọ̀ hán nínú yẹn kò túmọ̀ sí pé nínú òfin àwọn ẹni tó síwájú wa náà wípé èèyàn lè pààyàn kọ́ lọ́gbé kò lè lọ́gbé ṣùgbọ́n súnmọ́ tọ́jà yìí pé wọ́n ń sámòfin lọ́wọ́ wọ́n ń wá àwọn òrí mú tó fi pààyàn tó bẹ̀. àbó súnmọ́ tọ́jà yìí pé gbogbo eré àfi ti ń gbé wọn ò lòfin ọlọ́run lórí wọn gbà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé agbọ̀n àbí táwọn náà wà láyé ń bì báyìí ní ìsinyìí báyìí ẹ rí i pé wọ́n kàn ń korúkọ alukurani ní ọ̀tẹ̀ lófin rẹ̀. tọ́pọ̀lọpọ̀ fi máa wò yí pé ọ òun dúpẹ́ fọlọ́n pé ibi tó ń gbé wọn ò lo ṣẹ̀ríà ń bẹ̀ tó bá pé ibi tó ti ń lo ṣẹ̀ríà ni wọn ò bá ti sọ orí òǹkalẹ̀ tipẹ́. wọn ò wá sọ kalẹ̀ tipẹ́ kò túmọ̀ sí kó lè lọ fírílì tó bá ti jọ gbẹ̀ndà òkè torí de tó máa kọjọ parakùnrin ti yanjú ntí ń bẹ láàrin rẹ̀ àtàwọn èèyàn obìnrin tó ṣekú pa. ṣé òun ò rí tútú bá bí ìdí tó fi sọ pé sóun ò rí tútú bá ni pé ẹ̀tọ́ tọlọ́run ó tún wà nù pípa yìí nítorí pé Ọlọ́run bá ṣe léèwọ̀ pípẹ́ pààyàn Ọlọ́run ṣe léèwọ̀ pípẹ́ pààyàn gbogbo ẹni tó bá ti wá pààyàn ọ̀sẹ̀ náà gbogbo ẹjọ́ bá pààyàn ó tún sẹ́yàn títẹ̀tọ́ sẹ́yàn iná láti ṣàlàyé ṣáájú àmọ́ títẹ̀tọ́ sẹ́lọ̀n oníkó títa kò fi ọlọ́run tó lọ gbọ́dọ̀ sí kú pààyàn. ṣé tútú bá wá ń bẹ fẹ́ni tó bá ṣe kú pààyàn àbí òsì láàrin rẹ̀ sọ́lọ̀ tìrìkọ́ ànábi sallallahu alaihi wasallam ti ṣàlàyé fún wa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wà tọ́lọ́ ti sọ orú tí wọ́n fi jẹni tó bá ṣẹ̀ nílé ayé ń bí tí ẹ̀ bá ti jìyà tó ṣe déédéé pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí yẹn ṣẹ̀ ní ilé ayé ń bí fọwọ́ kafaratul lah yóò jẹ́ ìpèsè rẹ fún lórí ẹ̀ṣẹ̀ yẹn tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá wọn ò tún ní ìbílẹ̀ rẹ lẹ́yìn mọ́ láàrin rẹ̀ sọ́lọ̀ lópin ìgbà tí yẹn kò ní ẹ̀tọ́ èèyàn náà nínú ṣùgbọ́n ẹ̀tọ́ wọ́n ti pa ẹ̀ṣẹ̀ rẹ ti pípa tó pààyàn tó jẹ́ṣẹ̀ tó sẹ́lọ̀n ó kù síṣẹ̀ tó sẹ̀yàn. torí ẹ̀ lọ́lọ́run ẹlẹ́dàá wa tó bá dọ́gbìn dà kíyámà ẹni tó ṣe kú pa yóò fi ọwọ́ kan nínú àdìsàn nàbì sallallahu alaihi wasallam yóò fi gba orí ara rẹ̀ mu yóò fi ọwọ́ kejì yóò fi pẹ́ẹ́nì tó pa lọ́rùn yóò máa sọ pé ay rabbi sal hada lima qatalani wọ olúwa ẹlẹ́dàá mi bá mi bi eléyìí léèrè kí ló tó fi ṣekú pa mi. a sì máa ń pé nínú gbàgbọ́ ahli sunnah wal jamaa'ah òun náà ní pé téèyàn bá pààyàn tó bá kú láì jẹ́ kó tọrọ àforíjì lórí rẹ̀ nílé ayé ń bí tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyamah yakunu tahta al-mashi'ah yóò máa bẹ lábẹ́ bọ́lá wọn bàbá ti fẹ́ in sha'a 'afa 'an wa tó bá wọ́ lọ́wọ́ àforíjì tó bá sì wà fìyà nítorí ọ̀rọ̀ ọlọ́run tó sọ yìí pé. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ونظن يفوري ديانك لأنه براكت تقولوا لي كنت صلى الله عليه وسلم لا يترى فوري دين شكما أنتو تيو توي صلى الله عليه وسلم تواقل لا يترى فوري دين ونظن لسا فوري دينك أنتو بعد ẹsìn máa ike ká ṣe kúpa àyàn ó kéré sí ìṣẹbọsọlọ láì ní ìgbàgbọ́ àwọn ahli sunnati wal jamaa ṣùgbọ́n àwọn bá sọ pé wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannamu khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu wa a'adda lahu 'adhaban 'azima ẹnikẹ́ni tó bá máa ma ṣe kúpa mọ́mìn jahannama sàn rẹ̀ o. inú rẹ ni ọ máa bẹ gbére kése ọlọ́run ọba ó tún bínú sí ọlọ́run ọba yọ làánà rẹ̀ ọlọ́run sì ti pèsè ó ti pèsè ìyá ńlá lẹ́dí àwọn aburú mẹ́rin yìí retí ẹni tó bá ṣe kú pààyàn lámà má pààyàn. ní inú ọ̀rọ̀ méjì eléyìí tí abdullahi bin abbas tó sọ nípa ẹni tó bá máa ṣe kú pààyàn òun náà ní ní foríjì nítorí ló fi sọ pé kullu dhanbin asa Allahu an yaghfira illa al-qatl gbogbo ẹ̀ṣẹ̀ pátá Ọlọ́run lè forí rẹ̀ jiyàn téèyàn bá kú láì tọrọ àforíjì àfi téèyàn bá máa má pa ni nítorí tó wá nu àyà yìí ṣùgbọ́n ahlu sunnati wal jama'a àwọn sọ pé tó ń tá àyà yìí inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha nítorí pé ṣíṣe kúpa àyàn kéré sí ìṣẹbọ sọlọ ajẹ́ ikú náà máa bẹ lábẹ́ tọ́ba wù ọlọ́run yóò foríjì tọ́ba sì wù yóò fìyà jẹ. Ibn Abbas tún lọ́rọ̀ mi tó náà sọ pọ́lọ́ ọ̀hún foríjì ó padà sọ̀rọ̀ ahli sunnati wal jamaa jumhur ahli sunna. tó ọ̀rọ̀ rẹ̀ kejì yìí òun náà ni ọ̀rọ̀ tó sọ kàn ọ̀rọ̀ rẹ̀ kejì yìí òun náà lè tó sọ kàn kí wọ́n á lè túmọ̀ áyà yẹn lọ́dọ̀ ahli sunna ìgbà tí wọ́n sọ pé gbàtọ́ lọ sọ yìí pé wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannam khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu wa a'adda lahu 'adaban 'azima wọ́n ní hàdà jẹzẹ owó ìjẹzẹ wọ́n lẹ́sàn rẹ̀ nu tó bá wọ́n ọlọ́run láti san lẹ́sàn. sọ ìyẹn ni pé. yóò máa bẹ tahtal mashi'a in sha'a afa an wa in sha'a adaba ẹ̀rí pé gbogbo ẹ lọ lórí àlàkalẹ̀ kan náà tán tó bá rí báyìí wọn náà lè forí jiyàn lórí pọ́pá yẹn ẹ̀tọ́ tèèyàn tọ́lọ́mùbá ti forí jiyàn tó bá jọ́ gbẹ̀ndàlù kìyàmá ọlọ́run ó pè ẹ̀san ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹni tó ṣekú pa fún títí tí ó fi yọnu tí gbogbo ohun tí ń rún lẹ̀ tí ó fi tàn. fàhálì gba tútú bá mi bí. a sì mọ̀ pé tútú bá òun náà ni kéèyàn sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run lẹ́ni tó pẹ̀sẹ̀ tì bẹ̀rẹ̀ sí ní ni قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ẹ̀yin arú mi ẹ̀yin tó ẹ̀ka ti kọjá ẹnu àlà lórí ara yín ẹ ti sàrí kúndá ẹ má sọ̀rọ̀ ìtinú níbi pé ẹlẹ́rìkì ọlọ́ torí kí gbogbo ẹ̀ṣẹ̀ pátá lọ́lọ́ máa ń ṣàforíjì rẹ̀ fún yẹn àmọ́ in bracket tí yẹn bá tọrọ àforíjì إنه هو الغفور الرحيم ebi ibn abbas léèrè wípé ṣé ń wọ ara foríjìn bí àbí ìnírí tí nǹkan bá dojú sùn yẹn ẹ̀kọ́ ń bẹ́ ń bì ọ́ olùmọ̀lẹ́yìn máa tọ̀nà olùmọ̀lẹ́yìn máa bi báwọn aṣíwájú rere ti ṣe rí nù tí nǹkan kan bá yé wọn wọ́n máa lọ béèrè lọ́dọ̀ àwọn gbogbo wa lè máa kí àkùrá nù ṣùgbọ́n gbogbo ò lè gbọ́ yé gbogbo wa lè gbọ́ àkùránì yìí àgbọ́yé ju àgbọ́yé lọ a sì máa nínú ìmọ̀ báwo láti ṣe máa yọ òfin nínú àkùránì àti súnà làwọn èèyàn kan máa fi ju àwọn èèyàn kan lọ làwọn èèyàn kan máa fi ju àwọn èèyàn kan lọ walau dúhu ila ar wa ila ulil amri minhum la'alimahu alladhina yastanbitunahu minhu. láti wọ́n ti dá padà sí ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam àti sọ́dọ̀ àwọn olùmọ̀ láàrin wọn àwọn ẹni tí mo bá ṣe máa ń ìdájọ́ nínú àti sunna nínú wọn ọba dàmú. àpèjúwe kan ní nísìn nísìn covid nineteen coronavirus àdìsí kan wá tó fẹsẹ̀ rinlẹ̀ nínú tó sọ yìí pé ẹ eh, ọ̀tọ̀ọ̀rún ọlọ́run bá ti fi àwọn màlẹ́kà sọ àlùmẹ́dínà ọ̀tọ̀ọ̀rún kò ní wọ mẹ́dínà ọ̀pọ̀lọpọ̀ màtúnṣe pé àwọn náà gbọ́ lárúbáwá wọ́n ń gbèrò àti tìyàn ká wípé tọ̀ ẹni tó wà mẹ́dínà wọn kú oríire o kọ́kàn tí wọ́n lọ balẹ̀ o torí pé ànábì sallallahu alaihi wasallam ó ti sọ pé coronavirus kò ní wọ Madina bóla Nabi sallallahu alaihi wasallam ti sọ pé coronavirus kò ní wọ Madina wọn ní sibá Nabi sallallahu alaihi wasallam sọ pé àtọ̀ọ̀rù kò ní wọ Madina ọlọ́run ti fi màlẹ́kà kó ti fi sọ Madina tó àwọn èèyàn pẹ̀lú ìmọ̀ nípa bóla ṣe máa ń yọ òfin so ó lè pé wọ́n kọ́ nípa nǹkan báyìí ọkàn gbọ́ lárúbáwá náà so gbọ́ lárúbáwá yẹn lárúbáwá yẹn kò jinlẹ̀ nísìnyí anábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ tààrùn tààrùn ẹ sì mọ̀ pé àjàkálẹ̀ àrùn wàbá wàbá àjàkálẹ̀ àrùn lédè lárúbáwá so tó máa ń sọ pé wàbá jíǹsù wa tahta al-jins anwa' ọmbrẹ́là tó fẹ́ àwọn oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi yọ wà wà bẹ ọmbrẹ́là tó fẹ́ so nínú àwọn oríṣiríṣiríṣi nǹkan tó wọ abẹ́ ọ̀mbrẹ́là tó fẹ̀ òun náà ni àtọ̀rù nínú rẹ̀ náà ni ebola virus nínú rẹ̀ náà ni cholera nínú rẹ̀ náà ni eh, coronavirus nínú rẹ̀ náà ni lassa fever nínú rẹ̀ gbogbo àwọn àjàkálẹ̀ àrùn yìí ànúwà. ànábì sallallahu alaihi wasallam sọ pé oríṣi kàn nínú àwọn oríṣiríṣiríṣiríṣi àjàkálẹ̀ àrùn tó wà láyé tọ́kọ́lọ̀ nìkan ló mọ iye òǹkà rẹ̀ oríṣi kan nínú rẹ̀ tó ń jẹ́ tọ̀ọ̀rùn kò lè wọ Màdínà. níjọ́ tẹ̀yìn bá wá rí toríṣi wọ Màdínà ẹ wá bá nàbì pààrọ̀ ń gbaná kẹ́rì bí eyín yóò ti ká dànù. níta nàbì sọ ọ́ ìsìnká nàbì sọ pé coronavirus lè wọ Màdínà. ẹlòmọ́tò máa ní wọ́n lọ́ọ̀ àfi tó wá pé ìtumọ̀ tọ̀ọ̀rún òní wàbà ṣe bẹ́ẹ̀. àlẹ́ kò tẹ̀lé jíǹsì wà náwọ̀ ìlọ wà láàrin méjèèjì. orúkọ tó gbòòrò ni àjàkálẹ̀ àrùn. wọ́n wá sọ pé irú àjàkálẹ̀ àrùn wo ni ń ba yín já tí ẹ bá ti bàyàn lọ́ba ìgbẹ́ bẹ̀rẹ̀ tẹ̀mọ̀ pé wàhálà kan irú àjàkálẹ̀ àrùn wo ní bá yín jà coronavirus so ọ̀rọ̀ anabi sọlá àṣẹlẹ̀ kò lè takò ní ṣẹlẹ̀ láíláí àtẹ̀yìn ọ̀bá gbọ́ yìí kí ni mo fẹ́ fà yọ̀ bẹ́ẹ̀ ni pé àwọn ẹni tí wọ́n ní màlẹ́yìn á máa lọ ọ́bí léèrè yéésù olódò tí ó tún da gbogbo nǹkan rú fún yà ẹni tí ò mọ kankan yọkà tó da gbogbo ẹ̀rú fún yàrá Ibn Abbas olùmọ̀lá ni ẹni tó yẹ pé nígbẹ̀yìngbẹ̀yìn òun ló padà di ẹni tó má jù nípa bá a ṣe máa yọ òfin òun ló padà di ẹni tó má jù nípa Al-Qur'an àtàwọn àdájọ́ àtòfin tó wà náà Al-Qur'an. Ibn Abbas wa ni ó ní sọ́nà ó forí jì mo ti pààyàn wọ́n á ní sí rẹ̀ ń bẹ láàyè ẹ̀kọ́ ni yẹn ni pé <clears throat> màmá wa ó ń bẹ nínú sábàbí ńlá téèyàn fi lè sórí rẹ̀ màmá rẹ̀ tó máa bú ojoojúmọ́ mọ́mì tó kà kún ó ń bẹ nínú sábàbí ńlá tó fi lè sórí rẹ̀ lè mẹ́tẹ́ nítorí pé níta ti ta ti wí ṣáájú náà ni màmá ti àwọn nǹkan kan tí bàbá ò sí màmá fojú wí náà wàhálà lè ti bàbá ò rí lóyún wa màmá bí wa màmá rè wa èwo lẹ́yìn bàbá ti náà ẹ lóyún ni tẹ́bárí tínú ọkùnrin bá ń tóbi bóyá fùfú ni jẹ yìí ti kó lóyún oyún ti jẹ tó tí wọ́n bá lọ́kùnrin bímọ tẹ̀wọ̀n pé lẹ́yìn wọ́n kà ló bẹ́ẹ̀ ni ta ló bímọ lóòótọ́ ìyàwó ló bímọ bákan náà tẹ́wọ́n sọ pé ah, wọ́n ń re mọ́ pẹ̀lú ìtumọ̀ kí wọ́n fọ́mọ lọ́yàn ìwọ báwo wọ́n yàn kí lọ fẹ́ fọ́mọ. so gbogbo àwọn nǹkan wọ̀nyí báyìí ìdí nu tó fi ń béèrè pé ṣé màmá rẹ wà láàyè á ah, màmá ga púpọ̀ màmá ga púpọ̀ ó o kọ́lẹ̀ tó ila Allah azza wa jal wọn ni ajẹ́ pé túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba tó ga tó gbangba ọ̀tọ̀ qarrab ilayhi mastata'ta kó o sì fọ àwọn nǹkan tágbára rẹ bá ká kó o fi wá ti súnmọ́.

sùyàmù ramadan a lè ṣe alhaj a lè ṣe jihad fi sabilillah ẹ mọ̀ pé lẹ́yìn fardu kìfàyà tó bá sọ pé ọlọ́run anabi sallallahu alaihi wasallam sọ pé ẹ fatu minhu mastata'tum àṣùbáàlì wọlé sí ọ tẹ̀ burú àbíkẹ́ni kan sọ pé àṣùbáà àti mọ́gírì ọ tẹ̀ bàjẹ́ nítorí pé eléyìí kò sáàyè fẹ́nìkan láti sọ ipò ọ̀kan ni mo lè ṣe ń léṣe kan àmọ́ náfìlà náfìlà náfìlà náfìlà náfìlà ìwọ kò lè ṣe kò sí wàhálà láti má jẹ́ kí ọ̀ràn àyàn rẹ má jọ tẹ́tì àwọn tó wàá máa ṣe ọlọ́sùn kòrò pé náfìlà tó ṣe wọn léwu fún ọ tó tó bá jọ pé ndàlù kìyàmà tí wọn bá wà àwọn sẹ́ẹ̀rì tó ṣe eléyìí tọ́jú ọ̀ràn yẹn tọ́jú ọ̀ràn yẹn tọ́jú ọ̀ràn yẹn ó lè má kájú òṣùwọ̀n náfìlà ni wọ́n fi kún fún ọ ọ̀ wá ní náfìlà kankan kí ni wọ́n bá fi kún fún ọ eléyìí jẹba àwọn. ìgbà tí Ibn Abbas tọkùnrin yìí lò ọpẹ́yìn ìdààmú ọpẹ́yìn ìdààmú nítorí Imam Bukhari tó ti torí rẹ̀ má dé tì wá ni pé ṣé màmá rẹ̀ wà láyé láàyè ṣé màmá rẹ̀ wà láyé láàyè ó túmọ̀ sí pé ìṣe dáadáa sí màmá wa ó tó ní tá a ṣe láti fi rí tútú bá gbà lọ́dọ̀ lọ. ó tó ní náà ṣe tọ́lọ́ fi forí àwọn ẹ̀ṣẹ̀ jiyàn nítorí gíga tí ipò màmá ga màmá rí ọba àmàjẹ mùsùlùmí màmá rí ọba àjẹlẹbọ kó sàtìjẹ màmá rẹ tó bí ọ dáadáa dáadáa dáadáa tí ìwọ bá ń ṣe sí i yóò máa jẹ́ sábàbí dáadáadáadáa fún wa ẹ̀rẹ́ lómi ọlọ́run bùkún ọlọ́run pọ́nlé àrísìkí rẹ̀ ń lékún sí gbogbo gbà àwọn tí ò wá mà kan pàápàá jùlọ láàrin àwọn Yorùbá tẹ́ kó lóògùn làwọn gbogbo nǹkan lọ́dọ̀ tí wọn oògùn yìí náà ta ni sa lè gbóògùn oníṣe gbóòlù àrísìkí rẹ̀ ti ń pọ̀ sí so wọ́n mọ̀ wá wádìí rẹ̀ tóun bá jẹ́ kó níyàá láyé yóò sì jẹ́ pé ń ṣe dáadáa sí ìyá rẹ̀ ó lè jẹ́ pé sábàbí dáadáa ti ń ṣe sí ìyá rẹ̀ lówó ṣe ń pọ̀ sí sábàbí dáadáa ti ń ṣe sí ìyá rẹ̀ ló ń gàn òfin lè máa yí owó tó ní mọ́ báyìí sábàbí dáadáa ti ń ṣe sí ìyá rẹ̀ lórí èsì pọ̀ lọ́wọ́ rẹ̀ yóò bá lẹ́bù tí ọ̀dà kan ajẹ́kọ̀ọ́gùn rẹ̀ ti ń ṣe ń kọ́ ni kíni ó ní ìyá rẹ̀ ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé ẹ̀yin náà ṣe dáadáa sí màmá yín ẹ̀yin náà ẹ wá ìdùnnú ìyá yín ẹ gbìyànjú láti wá ìyọnu màmá yín nítorí pé tẹ́yìn náà bá gbìyànjú láti ṣèbẹ̀ dájọ́ jẹ́ tiyín lọ́dọ̀ lọ aláàánú lọ́lọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe dáadáa sí ìyá rẹ̀ tó láàánú ìyá rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò forí ẹ̀ṣẹ̀ jì ọlọ́run ẹlẹ́dàá wa yóò fi gbígbàdúrà yóò fi ṣe lọ́sùn ọlọ́run ẹlẹ́dàá wa. onijo ní jọ́ onijo sòrò kò torí pé gbogbo dáadáa yòówù tí wọ́n bá tún ṣe sí ìyá rẹ̀ hàn kò kárì one percent nínú pàjù tí ìyá rẹ̀ rí lórí rẹ̀ kò kárì kankan nínú sòrò eléyìí táwọn bá pàdé lórí bá fi ojú wi náà kú nítorí tiwa ọ lẹ́tọ̀ọ́ sí ká ṣe dáadáa sí dáadáa tá à ń ṣe yóò jẹ́ kí inú rẹ̀ máa dùn sí wa dáadáa tá à ń ṣe sí wọn yóò jẹ́ kó inú tún máa dúpẹ́ fọlọ́ fífi ha ọmọ náà nì tí mo ṣe wàhálà lórí ẹ̀ ọmọ náà nì tí mo bá ìpọ́njú oríṣiríṣi pàdé lórí ẹ̀ mo ní wá ń dùn mí nú yìí báyìí à ọlọ́run jẹ́ ọmọ dáa fún ọlọ́run mẹ́jọ ọmọ bànújẹ́ ọlọ́run ọ̀dà kọ̀tọ́ mẹ́jọ ọ̀tọ́ sí nítorí pé kíni ìwọ náà ń dùn yá rẹ̀ nínú. Ata ibn Yasar ni mo bá lọ bá Abdullahi ibn Abbas radiyallahu anhuma olùmọ̀nlá ni Ata ṣùgbọ́n máa kí ó lọ́jọ́ sí ibn Abbas nǹkan yóò yé kó sọ́ra rẹ̀ dé sákọ̀jìyà lọ́pọ̀lọpọ̀ ọmọ kí ó ṣe máa ṣe lónìí wọ́n ń kọ́ ọ lẹ́kọ̀ọ́ ìbẹ́kọ̀ ní ibn Abbas ti kọ́ wọn nísìn nǹkan kan wá yé ọ nínú ẹ̀kọ́ ọ wá sẹ́nu rẹ̀ gbọ́n bí ẹni tó ṣe pé wọ́n fi gọ́ọ̀mù wọ́n fi láìsí rẹ̀ pọ̀ ò ní béèrè wọ́n máa ṣẹ̀ṣẹ̀ kékeré ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà bá ronú yóò yé mi ok níjẹ́ tó ronú tó ronú so nítorí pé ara nǹkan tí ń bẹ fẹ́ni tó bá nù tí ìwọ bá ṣèbéèrè nípa ń wàá rí ìdáhùn ti yàtọ̀ sí kí wọ́n dọ́ ọ dára rẹ pé pé ìwọ lọ́mọ lọ ronú pé kí ló lè fà á kí ló lè fà á tí nǹkan yẹn ti lè rí bẹ́ẹ̀ bọ́yá bọ́yá bọ́yá lẹ́bù ni màrí ọ̀jẹ̀ kò ní dájú àmọ́ àmọ́ dájú lẹ́bù ó ń bẹ nínú kọ́ gbọ́ lẹ́nu olùkọ́ rẹ̀ nítorí pé tó bá ti gbọ́ tó ní ẹni tó fà á nì wọn náà jì tí wọn náà bá sì wí fẹ́lòmíì o ti ní senate o ti ní ohun àfẹ̀yìntì tó ṣe é gbé irú rẹ̀ kì í já yẹn tàmá téèyàn afẹ́yìntì tán tí ó yọ kúrò lẹ́yìn èèyàn téèyàn ṣubú dànù wọ́n sọ pé a kí ló fà á tẹ́ fi sọ pé tó ní láyé láàyè ó nítorí pé àwọn ọmọ kankan tó ṣe pé ó lè múyàn súnmọ́ Allah Rabbul Alamin bíi kéèyàn ṣe dáadáa sí ìyá rẹ̀ tí wọ́n á níbo ló ti gbọ́ olùkọ́ mi ló sọ fún mi bẹ́ẹ̀ tó ọ̀sán ju pé bí mo ṣe rò ó nù. oòrò ìwà wò ìwà wò lóòrò ha eléyìí túmọ̀ sí pé àǹfààní kéèyàn kẹ́kọ̀ọ́ lẹ́nu olùmọ̀nù ẹ̀mí tọ́mọ fẹnu fọ́ǹbù tọ́mọ fẹnu jáàmù tọ́mọ wàrọ́ lórí tọ́mọ lórí pọ́n sọ̀rọ̀ gidi bó ṣe bá àǹtí ń gbọ́rọ̀ rẹ náà náà dákàn gidi lọ́ sọ ìdí nu tó fi jẹ́ pé ló kọ́ à ń kọ́ èèyàn lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ ń àwọn èèyàn lọ́nà wọ́n ń so báyà tíra làbá rẹ̀ so tíra ẹsì ti máa ń pé o lè kàńkà kùkà lọ́ba tutukutu o lè ti gbọ́ yé lọ́ba wúwo kúwì àmẹ́ni tó gbọ́ lẹ́nu ẹnìkan tó náà tó gbọ́ lẹ́nu ẹlòmíì tó náà tó gbọ́ lẹ́nu ẹlòmíì àkọlé tètè kọ́ máa gbé kábà kọ́ máa gbé kábà kọ́ jẹ́ torí ẹ ó bí Ibn Abbas léèrè ìwọ náà tó ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam tẹ́lẹ̀ ìkọ́gbọ́n tẹ́lẹ̀ ìkọ́gbọ́n ìyẹn dá ìmáàmà fúnra rẹ̀ láì jẹ́ kéèyàn kọ́ innamal ilmu bitta'allum ìmọ̀ èyàn ní àfi pẹ̀lú kéèyàn kọ́ èyàn ní mà àfi pẹ̀lú kéèyàn kọ́ torí ẹ̀ ọkọ̀ bó ti ṣe jólùmọ̀ ńlá tó ó tún bi Abdullahi bin Abbas sọ́jọ́ olùkọ́ rẹ̀ léèrè nípa pé ẹ wí báyìí báyìí báyìí kí ló fà á wí bẹ́ẹ̀ àǹfààní súnà nìyẹn o àwọn nìkan tẹ̀lé súnà tí nǹkan ọ̀bá yé wọn àyè wà fún wọn láti béèrè lọ́dọ̀ àwọn olùkọ́ wọn àwọn olùkọ́ wọn sì ṣàlàyé fún wọn yóò yé wọn àtọ̀ sáwọn bídà bí àwọn tọ̀rí kọ̀ bí àwọn súfí tẹ́ pé wọ́n bí àwọn olùmọ̀ wọn léèrè tá bá lè béèrè kí ló dé tí nǹkan báyìí ti rí báyìí báwo ni nǹkan báyìí ti jẹ́ báyìí wọ́n lò ní sóríire láéláé man sa'ala shaykhahu lima wa kayf ma aflaha abada torí ẹ bítọ̀rí kọ̀ sí rí nù nínú súnà láti béèrè ìdí nu tó sì fi jẹ́ kó rí àwọn súnà pé dáadáa ìmọ̀ àwọn ó máa ń yarantí torí pé ní tí ọba yé wọn wọ́n béèrè wọ́n má bàa parọ́ mọ́ lọ wọ́n má bàa parọ́ mọ́ nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹgbà wáyé ó fi hàn wá irú ọlá ńlá tí ń bẹ fún yà torí ẹ ẹ mẹjọ fi àwọn ẹ̀yà wa. fi wọ́n pe igi bọ̀rọ̀ gidi o ẹ jẹ́ ká bọ̀wọ̀ wa ẹ jẹ́ dáadáa sáwọn wa ẹ jẹ́ láti rí àwọn wa àyè tó ga tọ́tọ́ sí wọn náà la gbé wọn dáadáa àti rere We're sorry, but some participants may be experiencing temporary audio issues. Our teams are working to resolve this as quickly as possible. sí àwọn ìyá wa yìí nítorí pé àwọn ìyá wa ipò tí wọ́n wà ipò tó ga ni ẹ̀gbá wa yìí ẹ̀gbá wa tó fẹsẹ̀ rìn lẹ́nu àṣírí àwọn olùmọ̀ wọ́n ní alimami Tabari wọ́n gbé ọ̀rọ̀ ìjáde nínú tafsiri wọn tó bákan náà Abdulrazak tó gbé jáde nínú tírà rẹ̀. المصنف بين الأمينة بجد الشيخ الألباني رحمة الله عليه من يقواي كساني له تتدودو ابن عباس تريكور ابن عباس يسر النبي محمد صلى الله عليه وآله وسلم إقباطو كنت للي الشيخ الإمام البخاري رحمة الله عليه وقدر إقبا أنا أبو زرعة gba ọ̀nà abu zura títí dí ọ̀dọ̀ abu huraira radiyallahu anhu qal ayila ya rasulallah wọ́n ṣe béèrè lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wípé man abor tani màá máa ṣe dáadáa sí qala ummak máa ṣe dáadáa sí yàrá kìí ké pé ìyá máa ṣe dáadáa sí yàrá yẹn ni pé nítorí pé ẹ̀dùnmọ́rù fẹ́ẹ̀l ńlọ́wọ́ àǹbẹ̀ ta ni màá máa ṣe dáadáa sí ummaka ilfẹ́tì ìyẹn ni pé burra umma máa ṣe dáadáa sí ìyá rẹ̀ qala thumma man oníbèrè tún níta ló kàn lẹ́yìn ìyá mi qala ummaka ó ní máa ṣe dáadáa sí ìyá rẹ̀ lẹ́ẹ̀kejì qala thumma man oníbèrè tún ó sì béèrè lẹ́ẹ̀kẹta ó ní thumma man ta ló tún kàn anábìíní qala ummaka ìyẹn ni pé máa ṣe dáadáa sí ìyá rẹ̀ qala thumma man oníbèrè wá sí ìbéèrè lẹ́ẹ̀kẹ́ni qala abak oní bàbá rẹ̀ ṣe dáadáa sí bàbá rẹ̀ ẹgbà wáyé ó fẹsẹ̀ rinlẹ̀ ó ń bẹ pẹ̀lú àwọn ẹgbà wá eléyìí tó ti wáyé ṣáájú nínú hadith ẹlẹ́kẹta ara àwọn rìwáyà tìmí tó tún wá tó tún wá torí pé tó má gbàdé tẹ ẹyọkan wá ní bàbá ẹyọkan wá tó mú mi wá wá tó mú mi wá wá tó mú mi wá tọjọ ó ti fẹsẹ̀ rìn lẹ̀ nínú as-sahihayn tó wáyé àwọn àlàyé tá ti ṣe ṣáájú ó bò náà lọ pípé ká ṣe dáadáa sí ìyá wa dáadáa tá sì ṣe sí ìyá wa níṣẹ́ lọ́yẹ kọ́ máa wáyé lórí ẹ̀mẹ́ta ṣáájú ká tó ṣerú dáadáa bẹ́ẹ̀ kan síta ni sí bàbá wa a sì ti máa ń tọ́fà wípé ìyá wa ló lóyún wa wàhálà ìyá wa òun ló bí wa ìpọ́njú ìyá wa òun ló fún wa lọ́yàn àpà gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí bàbá ò kankan bẹ̀ o màmá tí wọ́n bá bàbá kópa nínú ìkọ́mọlẹ́kọ̀ọ́ àti ìtọ́jú rẹ̀ ìyá tún bá bàbá kópa ńbẹ̀ bàbá ọ̀dà tọ́jú ẹ̀ bàbá ọ̀dà kọ́ àtìyá àti bàbá náà ni wọ́n ṣe gbogbo ẹ̀ sokoto wa kan bàbá tó eléyìí ló fà náà fi sọ pé ṣe dáadáa síyà rẹ̀ ṣe dáadáa síyà rẹ̀ ṣe dáadáa síyà rẹ̀ èyí ń sọmọ àyà rẹ̀ nìkan nítorí pé ìyá nìkan ò lè dá bí ni a mọ̀ pé ìyá àti bàbá ló máa ń bíyàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èyí tí ìyá kó nínú àti dọmọ ọmọ ọ̀pọ̀ púpọ̀ nínú wàhálà ìpọ́njú àti apá ìdínú tí Islam tó fi fún ní àwọn àǹfààní ńláńlá yìí lódodo obìnrin kan ò lè dọ́mọ bí obìnrin sóbìnrin ò sì lè bímọ wọn ń bùkátà ọkọ ọkọ yìí òun náà lẹni tó ṣe pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run omi rẹ̀ pẹ̀lú ẹ̀yìn obìnrin ló máa ń dọ́mọ so ọkùnrin ipò rẹ̀ kò kéré rárá o ààyè rẹ̀ ga púpọ̀ ṣùgbọ́n àwọn àpọ́njú ìdààmú àti wàhálà eléyìí tí ìyá bá pàdé eléyìí tí bàbá òṣèrú ẹ̀ ní Islam fẹ́ san lẹ́sàn lórí ẹ̀ ni ló fi ní ẹ ṣe dáadáa sí ìyá yín ẹ tún ṣe dáadáa sí ìyá yín àní ẹ tún ṣe dáadáa sí ìyá yín kó tó wá kan dáadáa ìtẹ́sẹ̀ sí bàbá yín gómìnà wa lọ mà pé eléyìí àpọ́nlé ni o àpọ́nlé tó ga wọn à lè ríru rẹ̀ níbòmíì inú islam nìkan ló wà tó bá jẹ́ pé nínú àwọn nǹkan míì tí wọ́n ń ṣe tí wọ́n ń pè lẹ́sìn nínú ìlànà míì tí wọ́n ń tẹ̀lé tí wọ́n ń pè lọ́nà ẹ bá rí mú wá nínú rẹ̀ wípé ṣe dáadáa sí ìyá rẹ̀ tún ṣe dáadáa sí ìyá rẹ̀ tún ṣe dáadáa sí ìyá rẹ̀ kó tó wá ṣe dáadáa sí bàbá rẹ̀ ẹni tó bá rírú ẹ̀ mú ayọ́ gbẹ̀bù. ìjìyàn bóyá ń kọ́ àlọ́ kan sínú àwọn ìwé tí wọ́n ń gbé ká pẹ́ sọ pé àwọn náà rí nínú ìwé Matthew nínú ìwé Jọ́ọ̀nù orin àwọn òjíṣẹ́ àbórin dáfídì àbí àbí òye wa ẹ lè sọ pé ẹ rí nǹkan kan bẹ́ẹ̀ dáhùn pé lóyìn gbogbo ẹ̀rọ náà lásán to God just it is not translation mere translation where the original for we to know that ọwọ́ àmbẹ̀ náà lóòótọ́ náà kó gbogbo àròsọ àròkọ náà ni àbẹ́ ìgbọ́n tí Francis sọ bàbá wọn róòmù tẹnudọ́ mẹ́ta yìí àbẹ́ ìgbọ́n tó sọ ó ní báìbù yóò reflect ọ̀rọ̀ náà so àwọn ti sẹ́ẹ̀tì panel tó máa kọ ọ̀rọ̀ ọlọ́run lóòótọ́ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so torí di eléyìí bẹ́ẹ̀ o ò lè rí gbogbo tó nínú Islam yìí ò lè rí omi wàláì torí ẹnu tọ́lọ̀ wọn bá ti fún wa ẹ̀yin màmá màmá tẹ jẹ́ mùsùlùmí ẹ kú oríire o àwa sí Islam ti sọ ní Aisha àwọn lọ jẹ́ torí sọ ní Mariam wọ́n wá wọ́n ti gbé ọlọ́jẹ́ jìlíánà jìlíánà báwo òtijọ́ ni ti ń borí dáadáa ti ń ṣe kíní dáadáa wọ́n á sori kolobó káyé ó sori bí orí bọ̀m̀bọ́ ẹ̀ bó o ti ṣe ríun náà lọ́ọ́ máa tẹ́ ìsìláàmù lọ́gbẹ̀tọ́ yín fún yín ìsìláàmù ló ní kọ́ mọ́ ṣe dáadáa sí yín ìgbà tẹ́yìn bá ti sọ pé ìsìláàmù ò pé yín ọ̀dájú pábùkù yóò pé yín torí di eléyìí wọ́n ní ẹ ṣe dáadáa sí ìyá yín bí wọ́n bá tún á jẹ́ gírèsì tó tún jẹ́ Juliana nà tọmọ rẹ bá jẹ́ mùsùlùmí ó tún já àǹfààní Islam ó tún já àǹfààní Islam ẹ̀yin ọmọ ní táwọn ẹni tí èsè mùsùlùmí máa ṣe fáwọn ìyá wọn àti bàbá wọn ni ìgbà tí bàbá àti ìyá bá ti dàgbà débì kan wọ́n kàn gbé wọn lọ lé ogbó ni wípé àwọn eléyìí ọ̀yẹ́ kan bá wa gbélé mọ́ because um, wọ́n ń sarán ọ̀tọ̀ ní tẹ́ wọn sọ ọ̀tọ̀ ní táwọn mọ̀ sùn wọ́n kẹ́lẹ́ máa pariwo tí ọ̀yẹ́ kan pa what type of father is this what type of mother is this yóò bá arúgbó bàbá yóò lọ gbé sílé àwọn bàbá bàbá ilé àwọn àyà arúgbó yóò bá kú bí òkú bẹ coronavirus ti ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí báyìí adúrú àwọn bàbá màmá tó kú nílùú òyìnbó tí wọ́n kó wọn sí ilé àwọn arúgbó àwọn nìkan yẹn kọ́kọ́ náwó bá wọ́n kú ni kódà nọ́mbà tí ìjọba kọ́kọ́ give out nírú ìlú òyìnbó England wípé àwọn ni wọ́n kú ní ilé ogbó wọ̀nyẹn times four rẹ̀ ìníwádìí padà fi hàn kó kú wọ́n ń gbé pamọ́ ni nítorí òyìnbó náà ni ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan sọ̀rọ̀ láìpẹ́ láìpẹ́ yìí ó gbẹ́jọ́ wá ṣẹlẹ̀ àná ó ní ọ̀sẹ̀ kágá mi Àlàmísì tó kọjá ó ní ṣé ẹ mọ̀ pé wè ṣé ẹ mọ̀ pé wè tíyẹn bá fọmọ rẹ̀ tó bá kọ̀wé jù olùmọ̀ńlá nínú ìwé ni o ó ní tíyẹn bá fọ mọ́lẹ̀ tọkọ̀wé jù ó ti ṣiṣẹ́ rìtáyà tẹ́ ẹ̀jẹ̀ kọ́kọ́ nípa kíó ó ní wàláhì ẹ̀yìn ó lùzọ̀ ọmọ nítorí pé kí ni ìwé ń kọ́ ẹ̀ ń kọ́ bó sì dájú kọ̀ọ̀kọ̀ gbẹ ẹ sá tọ́ bá lọ yunifásitì tó fi jáde ó sì wà ní department pure pure science àbí apply science àbótí wà ní engineering àbótí wà lágric nítorí olùkọ́ kan wọlé tó sọ pé ẹ̀yin ọmọ mi ẹ dákun ẹ bẹ̀rù ọlọ́run ilé ayé tá a wà yìí gẹ́gẹ́ bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run wọ́n máa wò pé ṣé mọ́sálásí lórúkọ wà ní. òun teach one faculty of uh, agric faculty of uh, engineering faculty of science bẹ̀rù ọlọ́run báwo ẹ kọ́ wa pé ká dájú ká kíá. so torí ẹ ló ti jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run ló lè jẹ́ kára igbe ló lè jẹ́ kára ọ̀run lọ. àwọn mùsùlùmí àwọn ló máa ń sàánù tó bá mọ gbogbo owó irọ́ tó mọ tó mọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ìwé sójú ọ̀nà dá máa fi bá àwọn fẹ́ súnmọ́ lọ. ìbọn ojú ọ̀nà ń jẹ àbíbò lẹ́yìn ti gbọ́ òye sí ànábì ló ní kẹ́ ẹ máa kọ́ òwe. ẹgbẹ́ ojú ọ̀nà àti oúnjẹ kéèyàn bá ti àbí òye wa so islam wa kọ pé wà gbọ̀nà tó dáa o wọ́n fi rọ́kún tiẹ̀ o wọ́n fi jàǹbá kún tiẹ̀ o ilé ayé náà. tó tọ́ba wa rí bá a ń bùkátà láti jẹ́ni tó ṣe pé a nílé àwọn ọmọ wa jìnnà sẹ́sìn gbogbo ìjọba kọ́ láyé ìkọ́kọ̀ àmẹ́sìn kò gbọ́dọ̀ ìdí nu tẹ́ fi kọ́ àwọn bàbá dórí wọn pé tọ́mọ bá ti parí ìwé mẹ́wàá ó lè ti ṣe wàhẹ́gì kó ti ṣe jáàmù kó ti ṣe gbogbo ẹ̀ wọ́n tún mú wa àwọn fẹ́ kó kí ó ọdún mẹ́ta àwọn fẹ́ kó mọ́jú dáadáa kó tó wọ yunifásitì sàmọ̀ pé wọ́n ní tí àgbàlagbà rí ń tí ọmọdé bá gorí igi ìrókò kò lè rí i àwọn wa sọ fún un tọ́ba gun ẹlikópítà gan kò lè rí nítorí pé tí àgbàlagbà ń fi ọpọlọ ti ẹrù àti tó ti rí tó ti rí tó ti rí ti fi ń ọmọdé ò tí ì rírú ẹ̀ torí ẹ̀ ó lè jẹ́ pé aburú ti sí òbí o látara kó wọn máa kí ó tó fi wọ yunifásitì kò wá fẹ́ kí rúurú sọmọ òun lòun fi máa ń lọ kọ́ kí ó lọ́ọ́ máa ń patọ́ lọ́wọ́ torí pé tọ́lọ́mbà lọ sínà fún ọ níbi ìwé wọn ọ máa kọ́ lọ ni tó bá ti ń kọ́ lọ tó máa ń pa tọ́lọ́n tẹ́lẹ̀ náà ò ní fi tọ́lọ́n pè nǹkan kan bàbá ti ṣẹlẹ̀ ayé táǹkọ́ àkè á máa wà. torí di eléyìí báyìí àwọn ọmọ tó bá kọ́ nípa ẹ̀sìn àwọn ni máa ń ṣàánú àwọn òbí wọn àwọn ni máa ń láàánú àwọn òbí wọn àwọn ọlọ́kà wọn máa ń lẹ̀ ní máa rọ̀ mẹ́ni tí ọba ti jẹ́ pé ayé ayé ayé náà ni ọkàn òun rọ̀ tóbi bá ti dàgbà kẹ́yà ṣe dáadáa sí màmá rẹ̀ ṣe dáadáa sí màmá rẹ̀ ṣe dáadáa sí màmá rẹ̀ tún á ṣe dáadáa sí bàbá rẹ̀ eléyìí ní ti pẹ̀lú pọ̀ mẹ̀sìn ni ẹni tí ó mẹ̀sìn tí bàbá rẹ̀ bá ti ń dàgbà débi kan yọ̀ lọ sọ sílé arúgbó mi tẹ́wàá mẹ́tọ́ máa ń ṣe arúgbó yẹn ní tó bá wu àwọn ẹni tó dáa lẹ̀ láti máa fún àwọn bàbá wọn tírénì bàbá tó ti dàgbà bá yóò tún máa gba tírénì nítorí wù wọn láti máa fi tọ́ àwọn bàbá wọn ẹni kó máa fi tọ́ wọn tí ẹ̀ka ni kó máa san oṣù báyálẹ̀ kan láàrin lọ́dún ó lè kó wọn á kí dáàdì kó sì tún lọ tí dáàdì bá ti kó fẹ́ hà òun ti òun ti mí ìsirẹ́ ti pẹ́ òun fẹ́ rí ọ̀rọ̀ kan wà pé nà á máa pàdé ńgbọ̀ báyà á pàdé ńgbọ̀ báyà á pàdé ńgbọ̀ báyà bàbá tiẹ̀ lọ ń sọ fún pápádé ńgbọ̀ báyà ọlọ́dà kò má sí alọ́ máa bù. torí de eléyìí eléyìí jẹ́ bùsùn jẹ́ńbẹ̀ a ti rí ọmọ látàrí kò gbẹ́sìn yìí tó ṣe pé ọ̀dáná sun bàbá rẹ̀ ọ̀dà petrol ọ̀dà sí bàbá rẹ̀ ó sì sáná sí tí bàbá fi kú ẹ dákun tó rọ lọ ṣé wọn bímọ ló bímọ ni kí lẹsẹ tí bàbá ń ṣe èèyàn kan pè ọ wálé ayé kọ wá sílé ayé kó sórí rẹ̀ ìwọ wá jẹ sábàbí ikú rẹ̀ kí sì ni bàbá ń ṣe kò dẹjú lẹkọ máa wọ ọràn pé nítorí bá wù ọkọ máa ṣe ẹsẹ bàbá àwọn òjò bá lọ torí ẹja kéè sára àwọn òbí wa ọgbọdọ sọ pé ẹnu bàbá rẹ̀ màmá rẹ̀ rùn àwọn òbí wa ọgbọ́dọ̀ sọ pé orí wọn ò pé dáadáa o àwọn òbí wa ọgbọ́dọ̀ sọ pé ẹ ó pé dáǹsì ń kọ bàbà mú mà bàbá rẹ ni bàbá rẹ ìyá rẹ ni ìyá rẹ má gbàgbé ní gbogbo gbà bí àti inú kòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun ti jáde wá. ẹgbàá tó tẹ̀lé lẹ́yìn alimami Bukhari ó tún gbà wá látọ̀dọ̀ Abu Zur'ah látọ̀dọ̀ Abu Hurairah bákan kànáà wọn lọkùnrin kan wá bá nàbí wa muhammed sallallahu alayhi wa sallam faqala ma ta'muruni ó ní kí ni wà nàbí sallallahu alayhi wa sallam ó fi pa mí láṣẹ qala birra ummaka ànábì ni máa gbọ́ máa ṣe dáadáa sí ìyá rẹ̀ thumma aad arákùnrin tó padà wá ó ní kí lẹ́ẹ̀ fi pa mí láṣẹ ànábì tún ní birra ummaka máa ṣe dáadáa sí ìyá rẹ̀ ọkùnrin tó padà á lẹ́ẹ̀kẹta anabi tún ní birra ummak ó tún padà alẹ́ kẹrin anabi tún ní birra ummak máa ṣe dáadáa sí yàrá thumma aada al-khamisa ó wá padà alẹ́ kàrún faqala birra abak máa ṣe dáadáa sí bàbá rẹ̀ sẹ́yìn pé tún padà sẹ́yìn ọlọmọdé àárí àpadà sẹ́yìn so tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́bùbọ́ ni bàbá eléyìí wá gbé bàbá sí level five kódà ó tún sọ jáde fún ma'ada khamisa ọkùnrin padà dílé kàmù kẹ má bàa sí mú kẹ má bàa rò pé ẹ wọn ti kọ ni fún ma'ada khamisa ó tún padà dílé kàmù. anabi wa ni gbẹrura abak nísìn ṣe dáadáa sí bàbá. akutẹ bá wo àdìgbò tó síwájú àtẹlẹyìn ẹ̀rí kan jọra wọn abẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ẹ rí i pé nínú tọ́lá kọ̀ọ̀kọ́ qila ya Rasulullah wọ́n ní ìrìn ànábì sallallahu alaihi wasallam man abara tani máa tani máa máa ṣe dáadáa sí qala ummaka ó ní máa ṣe dáadáa sí yàrá eléyìí wọn lọkùnrin kan lọ wá bá nàbì sallallahu alaihi wasallam ó ní kí ni tẹ́ fi pa mí lásán ànábì wa sọ pé birra ummaka máa ṣe dáadáa sí yàrá ọjọ́ra wọn lágbàá abu zura òhun lọ gbà á lọ́dọ̀ abu huraira tala kọkọ ẹlẹ́ẹ̀kejì abu zura yìí kan náà òun náà ló tún gbà á abu huraira ṣùgbọ́n tẹ́ bá wẹni tó wà níwájú abu zura tó ń gbà abu zura nínú pè ní kíni shubruma ta ló wá abu zura ibn Ayyub ajẹ́kẹ́ Yahya ibn Ayyub àti ibn Shubruma àwọn méjèèjì gba ọ̀rọ̀ yìí wá lọ́dọ̀ ta ni Abu Zur'a àwọn méjèèjì gba lọ́dọ̀ Abu Zur'a sẹ́yìn àtúmọ̀ rẹ̀ ní ìsìn á sọ pé Yahya ibn Ayyub àti ibn Shubruma ọmọ kí ó làwọn méjèèjì jẹ́ fún Abu Zur'a tó bá kẹ́ máa ń wá ar-rijal nínú kutubu ar so bẹ́ẹ̀ sì máa wá nu pé àdìsí yìí wọ́n fẹ́ jọ àdìsí kan náà nítorí pé àbùzọ́rà náà ló gbà á lọ́dọ̀ Abu Hurairah nù tálá kọ̀ọ̀kọ́ náà ló but ẹni tó gbà wá lọ́dọ̀ àbùzọ́rà nínú riwaya alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n ẹni tó gbà wá látọ̀dọ̀ rẹ̀ nínú ẹlẹ́ẹ̀kejì yahya ni ajẹ́pẹ́ àti yahya Abu Zur'a a jẹ́ pé àdéhìí yìí àdéhìí kan náà ni ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní pé eléyìí là ń pè ní almutaba lọ́dọ̀ olùkọ́ wa gbà Yahya gbà wá tó kálukú ọwọ́ awí bó ti ṣe gbọ́ lẹ́nu olùkọ́ rẹ̀ ẹnìkan gbọ́ wípé man abọ́r ni wọ́n bí ànábì léèrè ẹnìkan sì gbọ́ pé má ta àmúrò ni wọ́n bí ànábì léèrè òkúlùn ajá bèèmà sẹ́là oníkálukú jẹ́ ìsẹ́yìn pẹ̀lú bó ṣe gbọ́ ṣùgbọ́n tẹ́ bá wọ ìwádìí alákọ̀ọ́kọ́ ẹ̀rí pé sọ pé Sulaiman ibn Harb ń lọ sọ fún mi. òun náà sọ pé wùháì ọmọ Khalid ńlọ sọ fún ibnu Shubruma ńlọ sọ fún tiẹ̀ kó kan èèyàn mélòó ṣáájú èèyàn mẹ́ta nínú riwaya riwaya ibnu Muhammad ní Bukhari gbọ́ lọ́dọ̀ rẹ̀ ibnu Muhammad ń gbọ́ lọ́dọ̀ Abdullah abdullahi àwọn ọmọ ẹnu tí máa bí wàhálà nù abdullahi yẹn ọmọ àtàní so ṣùgbọ́n tá a bá lọ wo kútùbù rìjàl tani abdullahi tó jẹ́ àáfàá bishir ibn muhammad bishir ibn muhammad ti sàáfàá buhari tó bá sì mọ abdullahi tó jẹ́ ẹgbẹ̀rún abdullahi lè wà àmọ́ a rí i pé wọ́n lè sọ pé abdullahi eléyìí o ọ̀dọ̀ yahya ibn ayub ló ń ti máa ń gbàdé tiwa ajẹ́pẹ́ni tá à ń wà ní. tọ́ àtẹ̀rí bíṣírò ibn muhammad àrí abdullah àrí yahya ibn ayub èèyàn mélòó lọ́wọ́ ṣáájú abu zura àmì náà èèyàn mẹ́ta tala suleiman ibn harb wahayb ibn khalid ibn shubruma wọ́n jẹ́ mẹ́ta eléyìí ibn muhammad. Abdullah Yahya ibn Ayyub ẹ̀rí gbogbo ẹjọba dọ́gba èèyàn mẹta mẹ́ta ní ṣáájú Abu Zur'a ó súnmọ́ kọjá pàdé ti kan náà ní mutaba ajẹ́ níta bá sọ nípa bí talákọ̀ọ́kọ́ ṣe fẹsẹ̀ rinlẹ̀ iná là sọ nípa tẹ́lẹ̀ kejì pípọ̀ náà òun náà yọ́ọ́ máa jẹ́ mutaba pé títẹ̀lẹ̀ kejì yìí bá tiẹ̀ jẹ́ pé kò fẹsẹ̀ rinlẹ̀ tó ta lákọ̀ọ́kọ́ òun náà ń bẹ́ẹ̀ náà àdé ti tó ṣe é pé ó ṣe fìṣẹ̀ rí àwọn olùmọ̀sán ọ̀pọ̀ náà fẹsẹ̀ rin ṣùgbọ́n kí ni a fẹ́ fààyàn bẹ̀ gbogbo àdé ti tà ń ti ń káàbọ̀ níṣẹ́ ni wọ́n sọ fún wa pé ṣe dáadáa sí ààrẹ lẹ́ẹ̀mẹ́ta kó tó ṣe dáadáa sí bàbá rẹ̀ lẹ́ẹ̀ka eléyìí jẹ́ ajẹ́ ṣe dáadáa sí ààrẹ lẹ́ẹ̀mẹ́rin kó tó ṣe dáadáa kan sí bàbá rẹ̀ kọ́tàkùrọ̀ àrùn nǹkan tí méjèèjì gbogbo ẹ̀ ń tọ́ka sí fún wa ni pé ìyá ju bàbá lọ nípa ṣíṣe dáadáa tó o bá ṣe dáadáa sí ìyá rẹ lẹ́ẹ̀mẹ́ta kó o tó ṣe dáadáa kan sí bàbá rẹ òfin nù tó bá tẹ̀ wá ṣe dáadáa sí ìyá rẹ lẹ́ẹ̀mẹ́rin kó o tó ṣe dáadáa kan sí bàbá rẹ kò tún burú torí pé rìwáyà náà tó ṣe kíni ó mú wa bẹ̀ àti pé alẹ́ ibn Sa'd ìgbàdá bí léèrè nípa ìbéèrè tán bí ìmáàmù Malik tá a wí ṣáájú níjọ́ ni wípé bàbá mi ó ní kí n wá ìyá mi sì ní gbọ́dọ̀ lọ tí Malik sọ pé ọpẹ àbáká wàlẹ́ àti àṣẹ ọmọkà gbọ́dọ̀ sí bàbá rẹ lẹ́nu mọ́tẹ̀yà rẹ̀ ṣògbó ló ti lè ṣèṣe so ẹnìkan ní dìde ọ gbọ́dọ̀ jókòó ẹnìkan sì ní jókòó wọ́n sì ní gbọ́dọ̀ sáà méjèèjì lẹ́nu dìde ọ gbọ́dọ̀ jókòó ẹnìkan sì ní jókòó má dìde tó ló ti wá lè ṣe nítorí tó bá wà láàrin dìde àti jíjókòó àní sọ pé ti dìde àní sọ pé ti jókòó lẹ́yìn tí Ibn Sa'ad wọ́n fi léèrè béèrè kan náà wọn sọ pé ọkẹ ummak ìyá rẹ nípa ọgbọrọ sí lẹ́nu fa inna laha thuluthayil birr torí ìdá méjì nu mẹ́ta dáadáa ṣíṣe ni tìyá ìdá méjì nu mẹ́ta dáadáa ṣíṣe ni tìyá àwọn olùmọ́ni eŋti lẹ́yìn ti torí rẹ̀ sọ̀rọ̀ yìí ni rìwáyà mi tuntun wa tánà ti sọ pé gbàtánìta kí n ṣe dáadáa sí ju ó tatún ló tún kàn wọn ní yàrá rẹ̀ tatún ló wá kàn wọn ní bàbá rẹ̀ sàdékè rìwáyà kan wá tó ní ṣe dáadáa sí yàrá rẹ̀ lẹ́ẹ̀mejì kó tó ṣe dáadáa sí bàbá rẹ̀ lẹ́ẹ̀kan rìwáyà tó pọ̀ ó ní ṣe dáadáa sí yàrá rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó tó ṣe dáadáa sí bàbá rẹ̀ lẹ́ẹ̀kan rìwáyà kan ló tún wá wá ní ìṣó ní ṣe dáadáa sí yàrá rẹ̀ lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́rin kó tó ṣe dáadáa kan sí bàbá rẹ̀ tábà wo gbogbo ẹ̀ lápapọ̀ wọ́n ń tọ́ka sí pé dáadáa tá a ṣe sí ìyá wa gbọ́dọ̀ pọ̀ ju tá a ṣe sí bàbá wa lọ ilé ìjọba. ìgbà wa tó gbẹ̀yìn tá a fi kásẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa ńlẹ̀ lónìí. wọ́n gbà wá látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma. ọ̀rọ̀ yìí wọ́n fi tì sọ́dọ̀ ibn abbas kò ń lọ sọ. ó ní má min muslimin lahu walidan mùsùlùmí kan sì tí ó ní bàbá àtìyá táwọn méjèèjì sì jẹ́ mùsùlùmí yusbihu ilayhima muhtasiban tí wọ́n máa jí lọ bá wọn ní gbogbo àárọ̀ pẹ̀lú ẹ̀mí pé kọ́lọ́wọ́n ọba kọ́sàn lẹ́sàn-án lílọ bá wọn. nínú riwaya mi yusbihu ilayhima muhsinan tí wọ́n máa jí lọ bá wọn láàárọ̀ àárọ̀ lẹ́ni tó lọ ṣe dáadáa sí wọn méjèèjì náà ló sì wà. إلا فتح له الله بابين يعني من الجنة في كل ما بقول سلك مجفا لك الجنة وإن كان واحد فواحد تباس جاكي وبيك كالوني تجا مسلمي إني ما جي لابا أفي كل ما بقول سلك كفون منو لكم الجنة وإن أغضب أحدهما لم يرضى الله عنه حتى يرضى عنه تبات الدانو دي يعني كان ما هو بيه مجيجي الله إلي دعوة كوني يونسيو ساجو كوبين وتو يونسيو قيل وإن ظلما واني وابن عباس تبات كيف بابات يان سابو سيسو منكو لما في بينو قال وإن ظلماه ó ní wọn ọba àti ẹ̀sà kò sísì. ẹ̀gbà wáyé ó fi hàn wá nínú ẹ̀kọ́ tá a rí mú bẹ́ẹ̀ ó náà ní ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì kódà kó ṣe pé àwọn òbí yìí ṣàbòsí sí wa àbòsí tó ń tọ́ka sí níbí kì í ṣe pé àbòsí nínú ẹ̀sìn nítorí tó máa ṣàbòsí sí ọ nínú ẹ̀sìn kò sáàyè fún ọ láti gbà á èèwọ̀ ni a sì gbọ́dọ̀ gba àbòsí nínú ẹ̀sìn bí kóbìrì ọmọ fẹ́ kó sin náà kóbìrì ọmọ fẹ́ kó tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam kóbìrì ọmọ di ọlọ́nà láti fẹ̀sì àbòsí lélẹ́yìn Islam ọ̀faramọ́ pé ká gbà nítorí pé ẹ̀sìn Islam anabi sallallahu alayhi wa sallam ó ní innama at-ta'atu bil ma'ruf ìgbọ́rọ̀ sí ni máa ṣẹlẹ̀ lópin ìgbà tó bá ti pé níta fi pa wá láti kọ̀tàkùtà náà kọ̀tàkùtà nàbì sallallahu alaihi wa sallam wọn tó bá ti tako kò sí níta fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n wọn lè ṣàbòsí sí wọn nípa nǹkan lé ayé lọ́jà pé wọ́n gbowó rẹ̀ wọ́n gbalé rẹ̀ oníkan fi mọ́tò gbé bàbá rẹ̀ lọlé bàbá rẹ̀ wá ní mọ́tò kò tún ní padà sọ́dọ̀ rẹ̀ mẹ́mí ní màá lólé ó lè ṣẹlẹ̀ Ibn Abbas ó ní tí èèyàn bá ní òbí méjèèjì tí wọ́n sì jẹ́ mùsùlùmí téèyàn á máa wá jí lọ bá wọn láàárọ̀ àárọ̀ kí lọ́n lọ jí bá wọn sí láti ṣe dáadáa sí wọn ni torí ẹni rìwáyà kan fi sọ pé màsínà lẹ́ni tí ń lọ ṣe dáadáa sí wọn a sì mọ̀ pé dáadáa kò lòdì wọn gbogbo ń tá bá ti pè ń dáadáa à ń fẹ́ kọ́ mọ́ ó ṣe sóbì rẹ̀ dùn wọn nínú. dẹ́rìn pẹ̀kẹ́ wọn fi hàn wọ́n pé pàtàkì lọ́dọ̀ rẹ̀ ipò tí wọ́n wà ọ̀gá púpọ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀jẹ́ fojú di wọn bíi ti wùlẹ̀ ó kéré mà kéde wọn wá ń rẹ olóhùn brown wọn fóònù náà lọ sáńgbé pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ ókè mọ́ mi mò ń lọ kí wọ́n o sì fẹ́ fi ọfẹ́ mà báwa náà ti kú bá àti kéésì lọ bàbá màmá ológun so èèyàn gbọ́dọ̀ jẹ́bẹ̀ nítorí pé ti jẹ́bẹ̀ èèyàn ọmọ gidi nù èèyàn gidi nù nígbà tó lọ bá bàbá fi hàn pé ìyìn mọ́ wá bá gbà tó lọ bá fi hàn pé àwọn ọ̀jẹ́ ike nǹkan míì lọ́mọ wa mú gbọ́ tó ò sọmọ pé ńgbà tí wọn náà bá ń sunkún tí wọn bá ń ṣe kínní ìwọ làwọn kọjú sí wọn máa rẹ̀ ọ́ lẹ́kùn wọn máa dùn ọ́nú wọn máa gbé ọjọ́ nítorí kò lè bá a dákẹ́ àwọn fẹ́ẹ́ dùn ọ́nú wọn ò ní máa fi ìdajì làákàyè kọjá pé ni wọn fi ń bọ ọ lò gbòòdì tiẹ̀ tí wàá jẹ wọn à lọ bá bàbá rẹ̀ lọ bá màmá rẹ̀ ọmọ tik tak tik tak tak ẹ mo ní kíní kan tí mo fẹ́ mo fẹ́ mo fẹ́ kọńtàkì dáàbì kọńtàkì òfò tó gbé ká kọńtàkì ń ju bàbá rẹ̀ lọ ó ju ìyá rẹ̀ lọ. tọ́ muhtasiban rìwáyà yìí náà wúlò wọ́n yẹ kí gbogbo ń tá máa ń ṣe lágbọ́n wá sí ìyá wa ń máa ń ṣe lágbọ́n wá sí bàbá wa ọ̀dọ́ ọlọ́nìkan là ń tún wá ládàá rẹ̀ o. tó wáyé pé torí ìtẹ̀yàn ni à ó ti dòmúlẹ̀ mọ́fò ó ti dòmúlẹ̀ mọ́fò. àkọ́kọ́ bàbá àti ìyá rẹ̀ kí lọ fẹ́ gbà lọ́dọ̀ wọn àwọn ti ṣe ṣáájú àwọn ti ṣe ṣáájú ní tí wọ́n ń san ní ìsìn àwọn ti ṣe ṣáájú torí rẹ̀ wàá máa ṣe tiẹ̀ nítorí tọ́lọ́ ìlà fataha lahu Allahu babayn àfi kọ́ náà bó sílẹ̀kùn méjì fún yàn látara àlùjẹ́nà tó bá jẹ́ kóbi kan lọ́ọ́ bá ní ajẹ́ kí wọ́n sílẹ̀kùn kan fún ọ. wà in aghdaba ahadahuma tó bá bí ẹnìkan nínú àwọn méjèèjì nínú lam yarda Allahu anhu hatta yarda anhu ọlọ́run ní sí ọmọ wọn o títí tí bàbá tó bínú sí i àbí ìyá tó bínú sí i tí ó fi yọnu sí i títí eléyìí àti mọ nínú àdéhùn tó ti síwájú pé rídà Allahi fi rídà al-walidayn wa sakhatu ìyọnu Ọlọ́run ìyẹn máa rí lára ìyọnu àwọn òbí ìbínú Allah ìyẹn máa rí látara ìbínú àwọn òbí kọ́lọ́ ń sànù wa. tọ́ wà ń bọ̀ nàmà kódà kó ṣe pé àwọn bíi ibùnà abbas lè wọ́n ní ọ̀nà tí bàbá àti iye yẹn tó bá sábò sísú yẹn kọ́ ibùnà abbas ni wà ń bọ̀ nàmà kódà kó ṣe fún àwọn méjèèjì sábò sísú àbòsí tí wọ́n gbà lérò ń bí wọn náà ní kọ́lẹ́ pé wọ́n sábò sísú ọ nípa nǹkan lé ayé kápé bàbá rẹ̀ ò ti ràn ọ lọ sùkúù ìwọ lọ rán ara rẹ lọ skul gbogbo ọmọ yòókù wọn rán lọ skul ìwọ ọmọ òkan ti ṣàbòsí wọn ṣàbòsí ọlóòótọ́ síbẹ̀síbẹ̀ kò kókọ ọmọ sì dáadáa sí wọn kápé gbogbo ọmọ ni bàbá rẹ ní máa dáṣọ ọdún fún wọn dáṣọ ọdún fún orí láyè kò sí wàhálà kápé bàbá rẹ yìí máa bú ọmọ gbogbo gba ni ó nídìí kò nídìí kò sì bú ọmọ mi kò sí wàhálà wọ́n sá ṣe dáadáa sí wọn àbòsí tá à ń sọ ń bí oníṣe pẹ̀lú nǹkan lé ayé yàtọ̀ sí nǹkan ẹ̀sìn. Al-Izz ibn Abdussalam rahmatulahi alayhi ní kì í sọ̀rọ̀ yàn lórí ọmọ ó jẹ́ ẹni tí ọmọ gbọ́rọ̀ sóbì rẹ̀ lẹ́nu nínú gbogbo nǹkan tó bá ti pa láṣẹ àbí ní tí wọ́n bá ní kọ́ ọmọ sí. níṣẹ́ láàmú awo ní tí ní kó ṣe àti ní ní kọ́ ọmọ sí á gbé lórí àti ẹ̀ṣẹ̀ rí a tó bá gbé ní tí òbí rẹ̀ ti pọ́ láṣẹ pé kó ṣe kọ́takùtọ̀ lọ́hùn wá sí i tó bá ṣe pé nítorí pọ́ láti kó ṣe ọ̀tàkùtà náà ọ̀tàkùtà Nabi sallallahu alaihi wasallam ò ní ṣe. èyí tí wọ́n ní ọ̀gbọ́dọ̀ ṣe lọ́lọ́run ní kò ṣe lànàbì ní kò ṣe wọ́n ṣe yín ò ní tẹ̀lé tó wọn. torí pé innama ta'atu bil ma'ruf. a ti mọ̀ pé ńgbà míì àwọn òbí lè sùnsùn wọ́n sọ fún ọ wọ́tọ̀ jóbìnrin kókó onílé ní ẹsẹ̀ kókó so ó lè jẹ́ pé ọkùnrin yẹn ò ṣàbòsí síyàwó kò ṣàìdá síyàwó ṣùgbọ́n látàrí ìfẹ́nu eléyìí ti ń bẹ fún ìyá àwọn àbí èyí ti ń bẹ fún bàbá àwọn báyà wọ́n rò pé àwọn máa rí owó ká lọ́dọ̀ rẹ̀ bíi kòkó àwọn máa rí owó fún lára rẹ̀ bíi wàrà so ṣùgbọ́n ìwọ̀nba ní fún wọn ní ti ń fún òótọ́ tí wọ́n fojú sí tẹ̀mọ̀ fáwọn àtọ́ ọmọ yẹn tó wọ́n àsọ fún ọmọ wọn pé kókó ń bẹ́ẹ̀ kókó ń bẹ́ẹ̀ olórí ikú tó ọ lọ fẹ́ẹ́ tọ́ọ̀ bá sì kókó mbẹ́ ajẹ́ pé wọ́n sẹ́kọ̀ ìfún ọ tọ́ọ̀ bá kókó mbẹ́ mọ kọ́ lọ́mọ. sóbìnrin yẹ kọ́ gbọ́rọ̀ sí wọn lẹ́nu kọ́ yẹ kọ́ gbọ́rọ̀ sí wọn lẹ́nu. bẹ́ẹ̀ náà lọ́mọkùnrin òbí lè sọ fún yín pé kọ ìyàwó rẹ lẹ̀ tọ́ọ̀ bá kọ́ lẹ̀ mọ kọ́ lọ́mọ. wọ́n lè máa fi sèké wọn pé bí gbọ́ lọ́bọ́ sórí tí náà kí o sì à ìyàtọ̀ ń bẹ orí ọ̀bọ ọjọ́ ti nà kí asọ́gun yorùbá ni pé gbọ́ lọ́bọ́ sórí tí náà kí o sì torí pé nínú òfin tí orúkọ bá ti yàtọ̀ síra wọn pàápàá nǹkan máa yàtọ̀ síra wọn tí kéèyàn sọ pé gbọ́ làgùtàn sórí tewúrẹ òsè ọ yàtọ̀ orí àgùtàn yàtọ̀ sórí ewúrẹ́ o àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tọ̀ torí pé nísìnyí sí ẹ̀yin ni Umar ibn Khattab ni ẹ̀yin bàbá ọ̀daràn sí ọmọ ẹ̀yin ni Ibn Umar <laughs> èwo lọ jọra ẹ̀yin gẹ́gẹ́ bí Umar ntòhún rí tí ò lè ṣeéṣe kọjá pákó sí ló bí síbẹ̀ ni àwọn bàbá àti àwọn káwọn bàbá mi wọ́n lè máa bínú ọmọ nítorí pé tọmọ yìí bá lọ kú adúrò owó yìí bẹnu rẹ̀ ìní ọ̀jẹ̀ yìí kọ́ọ́lẹ̀ mo ní ọkọ́ọ́lẹ̀ <laughs> ó lè ṣẹlẹ̀ sẹ́ẹ̀sì mọ̀ pé ọmọ náà ọmọ ọmọ mélòó ló tàbí ẹ̀fún ọmọ tó fi jẹ́ pé ọmọ dáadáa ló náà òun náà ní àfojúsùn bí bàbá rẹ̀ ṣe láfojúsùn pé tí bàbá mi ríran rí èmi náà rà pẹ̀rẹ̀ rẹ̀ ṣé gbogbo ọmọ náà ló dàbí Ibn Umar ìrẹ làwọn olùmọ̀sọ pé a èsì gbogbo ìgbà tóbi rẹ bá ní kọ ìyàwó rẹ lẹ lọ tẹ̀lé wọ́wọ́ ọmọ rẹ níyàwó yìí ó lẹ́kọ̀ọ́ ó máa ń tẹ̀lé tọ́lọ̀ ó ní ìyàwó rere ni kìí ìyàwó burúkú ẹ sì ní kí n kọ́ ọ lẹ̀ ẹ convince mi náà kí ni tẹ́yìn rí tàbí pé kí n kọ́ ọ lẹ̀ ọ́ ah, èsì gbogbo ẹnu làwọn máa fi sọ̀rọ̀ ẹ̀ gbogbo ẹnu sọ̀rọ̀ nù eléyìí mọ̀kẹ́ kémi tún á ṣiṣẹ́ tọ̀ǹtẹ̀ ń dún sọ kìíní ṣe o. wà á ń gbọ́lẹ̀ máa wọn bá ṣàbò ṣiṣe ètò pọ̀jù nínú tóbi máa fi ṣàbò ṣiṣọ́ ọmọ oní àlówó òbí rẹ lè gbowó rẹ òbí rẹ ó lè máa jẹ ẹni tó yẹ kí ó sọra rẹ di wàhálà sí ọlọ́run tó bá ti fojú sí business tó ń ṣe tó sì rí pé owó ń tẹ̀ ọ́ lọ́wọ́ from time to time ó fún mi lówó ní ànújọ́ mẹ́ta yìí o níjẹta níjẹta ló fún bàbá ní two hundred thousand ó sì tún lò fóun lówó ìwọ náà mo wá rò ó pé nìkan lẹ ni ìyàwó mẹ́rin lẹ́ni gbogbo ìyàwó kọ̀ọ̀kan ṣe kí ó bí ma ọmọ kálukú náà sì ṣe kí ni owó rọ̀ṣì lọ́wọ́ wọn àbí òye bá a ṣe fẹ́ la bọ́ mà ẹ sọ pé ìwọ nìkan lọ máa rí <laughs> ọmọ ẹrí wọn ni kọlọmọ ẹrí lọkọ wa wọn máa gbowó rẹ wọn máa gbowó rẹ tọba tí wọn fẹ́ là mẹsì tí wọn lè a tọba nàbì sọ pé à ń tẹwọn máa lùkà bí àbí kà àtiwọ àtiwọ rẹ bàbá rẹ lónìí wọn sọ pé bẹ́ẹ̀ òfin ṣẹlẹ àsọ pé àtiwọ àtiwọ rẹ bàbá rẹ lónìí ṣùgbọ́n àwọn olùmọ̀sọ pé lópin ìgbà tí ọba ti sí ni ráńbẹ̀ kọ̀ mọ́ torí pé ànàbì náà lọ sọ pé làwọn bọ́rọ̀ wà láwọn bẹ́rọ̀ ẹ gbọ́dọ̀ níyàn lára ẹ sì má fi ìnira pàdé ìnira tí ìnira bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọ́ ma kí lẹ fẹ́ máa gbowó rẹ̀ sí ẹjọ́ náà rówó rówó ara rówó ìyàwó rówó kó náà fi ṣe láyé rẹ̀ tẹ́lẹ̀ ní rẹ́ǹtì lọ́yẹ kó wọn náà gbé tí ò fi kú ni haramu ni kọ́ máa ti yán ọ̀ralẹ̀ haramu ni kọ́ ti náà òfin ṣẹ̀ríà ń sọ pé lópin ìgbà tí ò bá ti sí ìnira nínú owó tí bàbá ń gbà lọ́wọ́ ọmọ tí ò sí ìnira ń bẹ fọ́mọ tí bàbá sì jẹni tó ní bùkátà bàbá ò ní bùkátà ìnira ń bẹ ń bẹ fọ́mọ àà ẹ lè fi àǹtẹ wà má lùkàlẹ̀ àbíkà kẹ́ máa fi ṣèkẹ́wọ̀ nítorí pé nítorí ṣẹlẹ̀ náà àdéhùn yẹn bàbá sọ pé èmi ni mo ti lágbára rí nígbà tó máa mi lẹ èmi ni mo ní nígbà tó máa mi ò ní mo lo agbára mi mo lo dúkìá mi lé lórí láti fi tọ́ ọ ń da lágbára ó dẹni tó ní èmi ti lẹ mi níma tó burú kí wọn á gbowó rẹ ni lànàbí sọ pé à ń tẹwà màlúkà lé àbíkà ìwọ ò rí bẹ́ẹ̀ síbí wọn náà ń gbowó oṣù bàbá ẹ̀yin náà ò rí bẹ́ẹ̀ ṣebí ìdáyìn náà nàkọ wọn yín kí ló dé tẹfẹ wá fi tìyín kó bọ ọmọ yín tó burú kọ dáa fọmọ tìyín náà yín tó fi wá jẹ́ pé sọnù iná lẹ́fẹ́ máa fi ráyè ṣe fún ọmọ yín ilé ìjẹ́bù sì jẹ́ ẹgbà wáyé gbọ́n ni ọba ti dáa tó ká pé kò fẹsẹ̀ rinlẹ̀ ẹgbà wá tá a kà yìí nínú adabul mufrad gbọ́n ni ọba ti jẹ́ pé tó bá kọ́ fẹsẹ̀ rinlẹ̀ àmọ́ káṣí kò fẹsẹ̀ rinlẹ̀ kò fẹsẹ̀ rinlẹ̀ wọ́n ní. ẹgbà wa yìí da'if tó ti kẹ́ mawquf ni al-Imam al-Bayhaqi ó gbé jáde nínú tírà rẹ̀ Shu'ab al-Iman wa da'afahu al-Albani fi da'if al-Adab al-Mufrad al-Sheikh al-Albani ó ní ẹgbà wa yìí kẹsẹ̀ ọ lẹ torí kó pín tírà ìsú méjì Sahihu al-Adab al-Mufrad àti da'ifu al-Adab al-Mufrad eléyìí jẹ́ ibi tá a dùn sí lónìí. abẹ́lẹ́wọ̀n ẹgbẹ́ ẹlẹ́dàá o ó ṣe àlékún àgbọ́yé fún wa nínú ẹ̀sìn wa kọ́ran wa ló láti máa fa àwọn kẹta àgbọ́yé sí wa o subhanaka Allahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ìbéèrè ìbéèrè pé ṣé tọkùnrin kan bá wà tí òbí ń jo ìgbàwó rẹ̀ sáà ní ọkùnrin náà lẹ́sẹ̀. ọkùnrin nínú nǹkan tí ó yẹ kí ó ní sí ìyàwó rẹ̀ náà ló wú owú sí ìyàwó ẹni kò sínú pé èèyàn jálàsì jù ẹni tí ò bá gbẹ́sìn yìí ó lè pé àṣejọ ọkọ òun ti pọ̀ jù nítorí pé lómi ẹ̀wù bàjẹ́ ń bẹ lọ́rùn rẹ̀ ọkọ náà ni ọgbọ́n nù tí ó bọ̀ dànù kọ́kọ́ máa jowú ìyàwó rẹ̀ kẹlòmí ọmọ bò ń rí kọ́ máa jowú ìyàwó rẹ̀ kọ́ jáde bí ò ti ṣe tọ́ bí ò ti ṣe yẹ wọ́n má jẹ́ ẹni tó so pé àwọn àṣebàjẹ́ àwọn onírègbè wọ́n máa wò pé bóyá ó lè jilẹ̀ fáwọn láti rí bá ṣèbàjẹ́ láti rí bá ṣèrègbè ọ̀ràn yẹn ló jẹ́ lórí ọkùnrin kó dáàbò bo ìyàwó rẹ̀ torí ẹ̀ téèyàn bá ti wá jẹ́ pé èèyàn ọba lówú lórí ìyàwó rẹ̀ ó súnmọ́ ó ní tí wọ́n padà dídẹ yóò ẹni tí ò ní dáàmú tí ò ní bílà láti máa fi ìyàwó rẹ̀ gbàlejò tí ó fi ìyàwó sílẹ̀ ká lè dùn pé lọ́ọ́ bá sùn lónìí fún bàbá àti láàárọ̀ á máa pàdé a'udhu billahi minash shaitani rajim. ó súnmọ́ kó jẹ́ ẹni tó ṣe pé yọ sọ̀rọ̀ alẹ̀ fún ìyàwó tó yẹ kó náà kì í kọ àti jẹ́ pé gbogbo ẹni tó bá ṣẹ́jú sí tó náà máa ṣe zìnà káyé tí ó sì máa wò pé kí bẹ́ẹ̀lẹ̀ nígbà wọn bá ṣe zìnà tí wọ́n jáde rẹ̀ lọ ni a'udhu billahi minash shaitani rajim. tọkùnrin bá ti rí bẹ́ẹ̀ tó jẹ́ dayúù àdéhùn fi hàn pé wọn ò ní wà lìjà mọ̀rọ́ a fi ẹ̀hìlẹ̀ zina ọ̀sẹ̀kẹ̀tà àárẹ̀ yìí ó rí i pé ìyàwó àbọ̀mọ ó ń ṣe zina ó sì kẹnu ró ọ̀sán kankan nípa rẹ̀ náà. oníbèrè bíi láti ọ̀sùn wọ́n ní pé ṣé àwọn ilé ìwé ti ẹ̀ka náà ṣe bísínẹ́sì táwọn máa wá àwọn tó ń ṣe káwọn máa tàn fún àwọn tí wọ́n ń lò. bóyá ni ọ̀tá náà náà rẹ̀ ó ní. omi alkohol nínú àkọ́kọ́ kí ni wọ́n máa fi ṣe nítorí bá ti ní alkohol nínú islam ò gbà kẹ́ máa ta alcohol nítorí pé gbogbo nǹkan tí wọ́n máa lò ní ọ̀nà tó takotọ lọ́n tó nǹkan kan fúnra ara rẹ̀ tó jẹ́ nǹkan àti kò yẹ kí mùsùlùmí ó ní ìpín nínú títà nítorí pé harrama thamana tọ́lọ́mù bá ti ṣe nǹkan kan léèwọ̀ owó rẹ̀ náà jẹ́ èèwọ̀ òfin ṣẹ̀ríà sọ pé ma askara fahuwa khamr wa kullu khamrin haram gbogbo nǹkan tí bá ti máa mú ni hún rírà ọtí ni gbogbo ọtí kún mọ́ ìwọ ni ìgbà tí ọtí tọ́lọ́mù ti ṣe léèwọ̀ owó tá a pa ń bẹ̀ náà kọ́ ìwọ ni oníbèrè ń bẹ láti bẹ́ẹ̀kù wọ́n ní pé tí àwọn bá wà tí ìyá wọn wá ní pé káwọn tó lè ṣe nìkà káwọn tó kọ́ wá iṣẹ́ káwọn máa ṣiṣẹ́ náà torí pé fámílì àwọn àwọn ò ní ní ìlọ́wọ́ pé sáwọn lè gbọ́dọ̀ síyà lẹ́nu táwọn bá láwọn àbúrò. alhamdulilayi tí màmí èèyàn bá sọ fún yàn fáwọn ọba yàn fara mọ́ kéèyàn fẹ́yàwó kéèyàn tó níṣẹ́ lápá ní tó dáa nìyà sọ nítorí pé àti kò tẹ́jọ́ àti tọ́jú rẹ̀ ló ṣòro ìwọ ò ní fẹ́yàwó sí bàbá màmá rẹ lọ́rùn ojúṣe bàbá rẹ òun náà ní kó fẹ́yàwó fún ọ màmá ojúṣe bàbá rẹ òun náà ní kó fẹ́ kí bàbá rẹ kó fẹ́yàwó fún ọ ojúṣe bàbá rẹ òun náà ní kó fi wọ obìnrin kó fi lọ́kọ tọkùnrin bá wá fẹ́ fẹ́yàwó kìí ṣe kíkọ fẹ́yàwó kó wá tún wá sí ìwọ àti ìyàwó rẹ kẹ́ ẹ dẹrù sí bàbá rẹ lọ́rùn lọ́wọ́ kí bàbá tiẹ̀ wọn ò di bàbá kò dẹrù sí bàbá tiẹ̀ lọ́rùn ẹni tó bá ti tó ọkọ ṣe fóbìnrin tó sì lè gbẹrù ẹ̀ màní sọkọ àmúkùmù bẹ́ẹ̀ ìtumọ̀ bẹ́ẹ̀ ó tọkọ ṣe fóbìnrin ó sì lè gbẹrù ẹ̀ èsì pọkàn tọkọ ṣe fóbìnrin lásán ìdí rẹ̀ lé ẹnìkín ó lè gbẹrù ẹ̀ tó o gbọ́dọ̀ wá sẹ́kàn máa ṣe tó fi máa bọ́ ìyàwó rẹ̀ amóbìnrin fẹ́ lọ́ọ́lé ọkọ ìyá rẹ̀ wá sọ pé òun ò ní gbà kọ́ lọ́ọ́lé ọkọ o ṣáájú kó tó níṣẹ́ lápá nítorí fámìlì wo ò ní tó eléyìí ìsọkúsọ ìsọkúsọ lásán nítorí pé tẹ bá tẹ ọmọ yín dúró tẹ ní kọ́ mọ̀ lọ́ọ́lẹ́ ọkọ nítorí pé kò tí ì níṣẹ́ lápá ṣé òun náà máa lọ gàrí ọkọ ni tó bá délé ọkọ àbí báwo wọ́n ní ẹ èsì pé ọ̀rọ̀ máa gàrí ọkọ ṣùgbọ́n àwọn ń fẹ́ kó ṣiṣẹ́ kó bá wọn pawó wálé díẹ̀ kó tó di pé àwọn ò fi kọ́kọ́ nítorí fámìlì àwọn ò lówó lọ́tò nǹkan àtọ́bàjẹ́ bẹ́ẹ̀ ọmọ yóò hewu yóò mewu lọ́dọ̀ yín kó tó di pọ̀ lọ́lé ọkọ ewu ògbè yọ lára yìí nítorí pé tó bá ń pawó tówó yẹn bá ń dùn máa yín lẹ́nu ẹ̀ nífẹ̀ẹ́ tètè sọ́ọ̀lẹ̀ torí pé ẹ máa pọ̀ ọmọ ọdún mélòó ni yóò pọ̀ ọgbọ̀n ọdún ọmọ ọdún mélòó ni ọdún mẹ́tàlélọ́gbọ̀n àwa gan tá jókòó yín dùn láti lọ́lé ọkọ ẹ̀yin sì wà lọ́mọ ogójì ọdún ẹ ti bí máa twenty one years níjò lẹ́tí wá lọ́lé ọkọ ẹ bá ní sírò rẹ̀ màmá forty minus twenty one nineteen lẹ́yìn ti bímọ àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ níjọ́ lẹ́yìn tó lọ ilé ọkọ ìyá alábòsí tẹmọ kí sẹ́yìn náà lẹ́sẹ̀ fún ìyá tìyín náà bí ẹsẹ̀ táyà mọ́tò kó tó di kẹ́yìn lọ ilé ọkọ náà. oníbèrè bíi láti Port Harcourt wọ́n ní ṣé àlùwọ́lá wọn máa ní àlàáfíà tí àbá sábà fún ọmọkùnrin àwọn àti pẹ́lẹ̀ kejì pé táwọn bá sábà fún ọmọkùnrin àwọn. náà kò sí ní tó sìn lópin ìgbà tó bá jọ ọmọ rondo tó bá jọ ọmọ rondo ọmọ kínkínní kò sí nǹkan tó sálọ àlàyé ẹ bá àjọkùnrin ẹ bá àjọbìnrin là. wọ́n tún wá ní pé ṣé sọlá máa lálàáfíà tó mọ ọkùnrin wọn bá tọ̀ sí jèlú bàbá wọn níta ṣáà òbí bẹ́ẹ̀ ni. à sọlá ti ti bàjẹ́ nìyẹn ọmọ tọ̀ sí ni lára kò bá jẹ́ bẹ̀rẹ̀ sọlá kò bá jẹ́ ká tó sálámà ó kú díẹ̀ tá sálámà ẹ̀gbin ti wà lára yín nù àìsí ìfẹ̀gbin sí ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ lọ tọ́jú aṣọ yẹn tún ṣe gbàtẹ bá tún ṣe tó bá kọ ọmọdé yẹn ọmọ tọtọ sí la ọmọ kólóró ni tí ò tí ì máa jẹun ẹ lọ wọn mi sí ìtọ̀ rẹ̀ dáadáa tó bá ti jẹ pé ọmọ kólóró ni ọmọbìnrin tóun ò tí ì máa jẹun àbí tí ń jẹun ẹ fọnù dáadáa ẹ wàá tún sọ láti yín bẹ̀rẹ̀. oníbèrè bẹ́ẹ̀ láti ìbò wọ́n ní àlùsìfà pé ṣé ó kàn pọ̀ sí ká máa ṣe é lórí. ẹ̀dọ́ àlùsìfà kìí sọ̀ràn èèyàn nínú gbogbo sọ̀láàtì gan tó fi dórí sọ̀láàtì ọ̀ràn yẹn sunna anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ kóso kọ̀ǹpọ̀sì kọ̀ wáyé ìyẹn ni pé ṣé sunna ni ní gbogbo rákà méjì méjì kí ẹ máa ṣe dùn áwòlì ṣèfta inṣàlá tẹ bá ti ṣe ti bẹ̀rẹ̀ ó ti tó. oníbèrè pé láti wọ́n ní pé àwọn pàdánù bàbá àwọn ní láti rẹ̀ mọ́tà wọ́n lè ti dàgbà wọ́n ní nítorí sickness yẹn ṣé àwọn bàbá yìí ò lè gbà wò nígbà tí wọ́n kú pé ṣé ó pọn dandan fún àwọn láti dá àwọn ọmọ báyìí. ẹni tó bá jẹ́ pé àárẹ̀ ló ṣe tí òjò lè ṣe sùyàn tó wá kú láì jẹ́ kó gbádùn lẹ́yìn Ramadan yẹn dápé ọjọ́ kan bẹ tó fi gbádùn tó fi lè san sùyàmù yẹn padà ọlọ́run ẹlẹ́dàá wa yóò ṣàmójúkúrò fún lórí ẹ̀ ẹ̀ ní ìdìkẹ́ bá gbà padà oníbèrè dé láti South Africa wọ́n ní báwo làwọn sì lè pa ìdí pé ṣé ó tọ́ kéèyàn gbé wọn sínú omi gbóná. bẹ́ẹ̀ ni òfin ṣeré àsọ pé a gbọ́dọ̀ jẹ ìgbín àfi lẹ́yìn ìgbà tá a bá pa ọ̀nà tó tọ́ ọ̀nà tó yẹ ọ̀nà wo lọ́tọ́ ọ̀nà wo lọ́yẹ òun náà ní kó jẹ́ pé ẹ gbé sínú omi ẹ bẹ̀rẹ̀ sí ní sè àbí ẹ ń bọ̀ bíbọ̀ tí ẹ ń bọ̀ ni ló ṣe kú pa bíbọ̀ tẹ bọ́ ló ṣe kú pa eléyìí ní dúdú rẹ̀ àmọ́ tí ọba jẹ́ bẹ́ẹ̀ tó bá yẹ pé báwọn èèyàn ṣe máa ṣe ni ṣe kí wọ́n ti kọ́kọ́ yọ ìgbín kúrò nínú karahun rẹ̀ yóò ti kọ́kọ́ kú kó tó di pé wọ́n sè so eléyìí òkú ìgbín ni wọ́n ń jẹ ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà òfin ṣẹ̀ríà sọ pé nínú kọ́ yẹ pé bíbọ̀ tẹ ń bọ̀ lọ́pa àbí díndín tẹ dín nínú karahun rẹ̀ lọ́pa. ọ̀tọ̀ọ̀hún ó yàtọ̀ sí coronavirus ọ̀tọ̀ọ̀hún àjàkálẹ̀ àrùn kan ní oríṣi kan ní nínú àwọn oríṣi àjàkálẹ̀ àrùn náà. oníbèrè bíi láti Dubai wọ́n ní ṣé òótọ́ ni pé àjọ náà wá wà lẹ́yìn abẹ́ ẹsẹ̀ àwọn òbí wa yá wa. òdodo ni kìí ṣe pé ìtumọ̀ rẹ̀ n'i pé bá ti gbẹ́sẹ̀ ìyá rẹ̀ sókè ọkàn wà kìí ṣe pé ìtumọ̀ rẹ̀ pé ó rí wọ̀ lára kó o ṣe dáadáa sí lára kò sí gẹ́gẹ́ bí ọkọ náà nìkan nàbì sallallahu alaihi wasallam ní ọkọ obìnrin làlùjáná rẹ̀ ò ní iná rẹ̀ ìyẹn ni pé látara dáadáa tó bá ṣe sí o lè tètè rà àlùjáná wọ̀ látara ìdá tó bá ṣe sí o lè rí náà yìí náà. oníbèrè pé láti àbújá wọn ní pé kí ni òfin sọ nípa kí àwọn akí àràmàdà mùbára ìmá mùbára àti pé ló máa sọ síyàn kí ni. kò sí nínú nǹkan tí ẹ̀sìn Islam tó fara mọ́ nítorí pé àwọn aṣíwájú wa rere wọn ì oníbèrè pé láti ogun wọn ní ẹjọ́ ṣé nìkọọbù tí ọgbà jì jùlọ hàn ní fún mùsùlùmí. tẹ́ bá ti gbọ́ sí yẹn ń béèrè bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n fẹ́ tẹ̀lé wọ́n fẹ́ tẹ̀lé torí nítawọn retí ni wọ́n sọ pé kì í sọ ara yẹn sá so pé àti àdúpẹ́ fọlọ́ọ̀bà yẹn so irú rẹ̀ náà ni wọ́n fi Abdullahi bin Umar radiyallahu anhuma wọ́n ní wítìrì ni wítìrì sọ́ra yẹn ni sọlá wọ́n á sọ pé solatul witr mina shara ńbẹ́ nù òfin ṣẹ̀ríà ńbẹ́ nù òfin ṣẹ̀ríà ńbẹ́ nù òfin ṣẹ̀ríà àwọn sọ pé ìbojú o inú òfin ṣẹ̀ríà lọ wa ìbojú o inú òfin ṣẹ̀ríà lọ wa ìbojú o inú òfin ṣẹ̀ríà lọ wa ká ló dé yọ̀dà nínú òfin ṣẹ̀ríà náà tontuki tá a bá tún ṣe ìwádìí lọ síwájú fínífíní ọ̀ràn yẹn eléyìí jẹ́ bó ṣe jẹ́ ní ìfẹ́ wọ àpèjúwe ní sùn ìmáàmù Shafi'i rahimahullah ó ní kì í sọ̀rọ̀ àyàn ní pé kóbìnrin ò bójú àṣejù gan ni ó wá ní tóbìnrin bá ti wá rẹwà jù tó fẹ́ ṣe tọ́wáàfù tó bá jálẹ̀ yóò fi tọ́wáàfù tẹ̀ sálẹ̀ àmọ́ tó bá jọ̀sán kó fi nǹkan bójú <laughs> kí ló dé kí ló dé tí ó fi nǹkan bójú lọ ebójú rẹ̀ mubah àrùn ẹ̀kọ́ ọtọ́ sí gbogbo èèyàn pé kó rí. ara àwọn olùmọ̀nà bíi sheikh al-Albani rahimahullah wọ́n ní kí n sọ̀rọ̀ yẹn lọ́dọ̀ dáhùn ẹni pé kóbìnrin ó bójú wọ́n ti torí mar'a jilbabul mar'a àbí òye so àmọ́ àwọn o àwọn ò lè gbà fún ìyàwó àwọn àwọn ò sì lè gbà fún àwọn ọmọ àwọn kan jáde láì fojú kìí sì sọ̀rọ̀ yẹn ṣé àwọn mùsùlùmí àwọn táwọn jẹ́ mùsùlùmí sáwọn lè yá àwọn ìdúró láì ní èrè ṣùgbọ́n àwọn fẹ́ onídùúró láti jẹ́ kíkẹ́. dáadáa onídùúró gbọ́dọ̀ wà onídùúró gbọ́dọ̀ wà pàápàá ti lọ ń bi táyé polúkúrú mùsùlùmí ká gba ká fi nǹkan kan dógò ìfi nǹkan dógò omi tí sẹ̀rí àwì wa in kuntum ala safarin wa lam tajidu katiban farihanun maqbuba. فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه ọlọ́run ẹlẹ́dàá ni tẹ́ ẹ bá tẹ́ ẹ bá yára yín lórí ẹ fi nǹkan tó bò nísìnyí wọ́n yá hundred thousand ọwọ́ á gbé dọ́kúmẹ́ǹtì lẹ̀ wá ó fi dúró so kéde kó ní dúró nǹkan property wọn á fi dúró lọ́nà tó ṣe pé tí ìwọ bá ti sanwó fẹ́ni tó yọ ọ lówó á lè ta nǹkan yẹn tá a bá ta olówó mowó rẹ̀ wọ́n ta tẹ́ǹtì padà fún ọ tó bá kófin ṣẹ̀rí àwà kìí ṣe ẹni tí òfin nǹkan dókò sí lọ́wọ́ yẹn kìí sùn ní ọ̀tà ilé ẹjọ́ ní ọ̀tà tó ń gbà wọn bá ta wọ́n fún ọ ní owó tiẹ̀ wọ́n sì fẹ́ lẹ́yìn chẹ́ǹjì rẹ̀ ṣebí àwọn aṣọ pé níta fi dógò sí ọlọ́dọ̀ ó lè jẹ́ nǹkan ẹlẹ́mìí gẹ́gẹ́ bí ẹṣin gẹ́gẹ́ bí ràkúnmí gẹ́gẹ́ bí màálùú sẹ́wọ̀n kí wọn ò lè fi gbogbo orú eléyìí dógò sí ọlọ́dọ̀ kọ́ mọ̀ máa jẹun sọ wọ́n lọ́ọ́ máa fún lóúnjẹ wọ́n ní látàrí oúnjẹ tó ń fún yín wọ́n náà lẹ́tọ̀ọ́ sí kọ́ máa gùn látàrí oúnjẹ tó ń fún ọ lẹ́tọ̀ọ́ sí kọ́ máa fún wàrà rẹ̀ wàrà ràkúnmí wàrà màálùú tọba sì fún kése pọ́dà padà fẹ́ni tó ní màálù tó ní wọ́n máa ni o àmọ́ máa tọ́jú àwọn ẹranko yẹn kése bẹ́ẹ̀ ni mọ́tò mọ́tò bùkátà kọ́ máa rọ́pò sí o àbí dá máa ń bẹ̀rù pé kíndìnrín rẹ̀ ọmọ náà so èyí tó náà bá ti gbé wá tekotepo ọmọ fi kíkẹ́ ọmọ wọ́ọ̀mù ẹ̀ kése kọ́ máa gbé ká o so eléyìí ṣẹlẹ̀ àwẹ̀ àmọ́ tí ọkàn yín bá balẹ̀ síra yín ọlọ́run ní kó ní kálukú kó pé àmàna yẹn ni pé kìí ṣe túláàsì ẹni kó fi nǹkan dógò àmọ́ bẹ́ẹ̀nu tí ó tún fi ni lọ́kàn balẹ̀ sí kìí sọ̀ràn ẹ̀ àmọ́ bẹ́ẹ̀nu tí ó tún fi ni lọ́kàn balẹ̀ sí. so tẹ bá ní onídùúró ṣẹlẹ àná farama so àmìlẹ yẹn yóò jẹ kàfàálà kàfàálà yìí pé èmi ò ń da nǹkan tí ọba san ṣẹlẹ àtúnfaramọ yìí náà oníbèrè béèrè pé tí àwọn obìnrin bá ń kírun wọ́n ti sọ́lá ní ẹ̀yìn náà bàlùwàlá ìmáàmù yẹn ó já báwo ni àwọn obìnrin ṣe gbé sọ. oníkálukọ́ ọmọ bá tiẹ̀ lọ ni torí ẹ̀ náà la sọ pé kò dáa tó kéèyàn jẹ́ lè máàmù àwọn obìnrin nìkan ọkùnrin kọ́ máa jẹ́ lè máàmù àwọn obìnrin nìkan mọ̀ sí ìdá ẹ̀hán ní ti ìmáàmù sátìsì kò sí wọn ò lè sọ̀rọ̀ sọ wọ́n kàn gbá òdì ọwọ́ wọn ni pẹ̀lú àtẹ́lẹwọ́ wọn kí ló ṣẹlẹ̀ gan eléyìí jẹ́ bó ṣe jẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب